táyé tèmi <laughs> àìrégún lọ́sàn <laughs> àfihàn ríran ọ̀sán ẹ rí mi lọ́sàn yìí ó dáa bẹ́ẹ̀ bá ráàyè ẹjẹ́ àjọ ṣètò lẹ́yìn o torí nàìjíríà ó dáa àgùnmọ̀ pariwo àmọ̀ sọ tiwa fáwọn olórí elétí ikún yìí àwọn olórí wa tí wọn ò fẹ́ gbọ́ràn àwọn jẹgúdújẹrá àwọn ọ̀jẹ̀lú tó jẹ́ wípé eh, wọ́n kàn ń kówó jẹ wọ́n ń kówó mì ní ńṣejú wa eh, nàìjíríà ò da nàìjíríà ò da àwọn tí wọ́n ti wà ní nàìjíríà àwọn iléeṣẹ́ ńláńláńláńláńlá tó ti wà ní nàìjíríà tipẹ́tipẹ́ ìmíì eh, wọ́n ti lé ní àádọ́ta ọdún tó ti wà ní nàìjíríà ara àwọn iléeṣẹ́ tó ti lé ní àádọ́ta ọdún tó ti wà nàìjíríà gbogbo wọn ti sá lọ tán o bẹ́ẹ̀ bá ń wá ìdí tí nǹkan ṣe ń wọ́n tẹ́ ẹ̀ rò pé torí pé wọ́n yọ subsidy nìkan ni subsidy nìkan kọ́ o gbogbo iléeṣẹ́ ló ti sá lọ tán ní nàìjíríà tinubu sì ń rawọ́ ẹ̀bẹ̀ ó ti da ìrònú sí àgbo bàbá bàbá wa ń bẹ̀bẹ̀ ń rawọ́ ẹ̀bẹ̀ wípé ẹjọ́ ṣùgbọ́n aṣọ ò bọ́mọyẹmọ́ ọmọ ti rìn òwò ọjà gbogbo wọn ti sá lọ pé ẹ lè wá bayé wa jẹ́ Eh, ẹ̀bẹ̀ náà la sì bẹ àwọn ará bí ìkan tó wá ẹ rí i pé Tinubu ń sá kíjokíjo kiri ìsà ń lé wọn kiri náà ni pé ẹjọ́ ẹ kó wá Nàìjíríà ẹ wá invest sí Nàìjíríà ṣùgbọ́n kò séyìí tó dá wọn lónú wọn wọ́n sì ná owó yìí wọ́n kó àwọn èrò jáde láìpẹ́ yìí ni wọ́n náà lọ Dubai tán kó bíi seven hundred and kìíní kan pipu lọ Dubai wo Nàìjíríà náà ni wọ́n lọ ná mo kí ní kọ̀ọ̀kan ìjẹ́jú bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ètò eh, ó lè yà yín lẹ́nu pé kí ni Bobby tún ránṣẹ́ pè wá wá ṣe lọ́sàn yìí iná ń jó lórí kókó eh, there is kinní kan the mountain eh, iná ń jó eh, lórí òkè ẹjọ́ kí la ṣe àwọn ọmọ wa la ṣe ń parí pé wọ́n wọ́n kúrò nàìjíríà àwọn doctors wọ́n ti sá lọ tán àwọn nọ́ọ̀sì wọ́n ti sá lọ tán àwọn tí wọ́n ń ṣe oògùn náà báyìí wọ́n ti sá lọ àwọn tó ń ṣe ń tà ń lò nú ilé gan wọ́n ti sá lọ tán ní nàìjíríà páwọn ò dúró pé nàìjíríà ti sọ àwọn dìgbèwù dání àwọn ti jẹ gbèsè mọ n tó wà nílẹ̀ iye táwọn fi ń pèsè ṣe ìpèsè tó táwọn nǹkan èlò àwọn ní nàìjíríà ó máa dáa káwọn kúkú mọ kó wọlé káwọn fi ránṣẹ́ sí wọn ní nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti ń ta iléeṣẹ́ wọn bẹ́ẹ̀ bá rántí P&G lágbára gbogbo alamọ àgbára bó ṣe kún yọyọ tó bí Òṣòdì ó fẹ́ẹ̀ tóbi ju Òṣòdì kámọ̀ ló tóbi ju Òṣòdì lọ ẹ ṣùgbọ́n èrò pọ̀ ní àgbára náà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń lọ àgbára tẹ́ ń lọ satellite town tẹ́ ń lọ Festac lẹ́mọ̀ rí àwọn èèyàn ọlọ́kadà sùn lọ́jọ́ bẹ́ẹ̀ náà tún ṣe train station náà débẹ̀ ṣùgbọ́n gbogbo láríjà gbogbo train station tán ṣe débẹ̀ nísìn àwọn iléeṣẹ́ ńláńlá tó wà ń bẹ̀ wọ́n ti ń kó igbá wọlé o wọ́n ti kó gbá wọlé wọ́n ti láwọn ò ṣe iṣẹ́ nàìjíríà mọ́ kàkà bẹ́ẹ̀ káwọn ya padà sí ìlú àwọn àwọn tó wá láti belgium àwọn tó wá láti france àwọn tó wá láti england eh, ìkan nínú wọn tí gbogbo wa mọ̀ ní unilever àní mọ̀ fi gbogbo ẹnu dárúkọ wọn àwọn náà ń ṣe omo àwọn náà ń ṣe close up àwọn náà ń ṣe sunlight wọ́n ń ṣe pringles àwọn náà ń ṣe pampers oríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo èròjà tí wọ́n ṣe nàìjíríà nìyẹn ṣùgbọ́n nísìnyí ẹ kì í ṣe pé ànímọ̀ rí èròjà yẹn lò mọ́ ṣùgbọ́n ìsídà kámọ́mọ́ rí ojúlówó báyìí torí mo mọ mo jẹ́rìí àwọn ọmọ ibo ọmọ ibo ti máa bẹ̀ ń bí ẹ mọ́ bínú o àwọn abamed ọ̀nìṣà med yóò wá pọ́ńta ní ìsìn ẹ sì mọ̀ pé gbogbo àwọn kinní àmọ́ sọ́ra lò nítorí ó ní ṣe pẹ̀lú ìlera wa ẹ pápá jùlọ àwọn tó ń ṣe òògùn tá a mọ̀ sí GSK ẹ̀hún ò ní porúkọ wọn tán gbogbo wa la mọ̀ wọ́n ogun tán ń ṣe ara ogun tán ń ṣe tá a mọ̀ gangan tí ó tú tó jẹ́ ká mọ̀ wọ́n dáadáa ní panadol n ò ní dárúkọ àwọn yòókù torí n ò ní ṣèkóde ìkéde tí n ò sanwó fún ara ogun wọn tá a mọ̀ dáadáa nu wọn ti láwọn ò ṣe mọ́ àwọn ò bọ́ Nàìjíríà ṣe mọ́ àwọn ni JSK wọ́n láwọn ń kúrò ní nàìjíríà bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Tinubu rawọ́ ẹ̀bẹ̀ kí ni láríjà pé à ń sá kiri gbogbo wọn ń sá kiri bẹ́ẹ̀ ni Tinubu fún àwọn mínísítà tó fún gbogbo wọn pátápátá ó fún wọn ní kí náà máa ń fún wọn báǹkì yẹn náà náà máa ń fún àwọn mákẹ́tà ní báǹkì tọmọ ní kọmọ wá kọ́sítọ́mà kiri target ó fún gbogbo wọn ní target pé kán lọ wá àwọn èèyàn wá láti ìta tán máa wá invest sí nàìjíríà ǹjẹ́ yìí náà bẹ́ẹ̀ bá lówó tó tó invest tó tó ṣòwò ṣé ẹ lè kówó yín wá nàìjíríà <laughs> kẹ́ ẹ wá invest ọ̀dọ̀ dangote wà nàìjíríà o ń ṣe yọ̀ ń ṣe mọ́gí ń ṣe gbogbo ẹ̀ ń tiẹ̀ ń ṣe ṣúgà ẹ̀bẹ́ẹ̀ náà ló sì tún ti divert sórí ọ̀rọ̀ epo ṣùgbọ́n èèyàn mélòó ni ó fẹ́ gbọ́rú eléyìí tí ó jẹ́ multinational companies tó máa gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nàìjíríà tó náà máa fẹ́ kówó ẹ̀ wá sí nàìjíríà kò lè ṣeé ṣe kí lẹ gbọ́ tí mo wí kò lè ṣe ṣe ara àwọn tó tún kúrò nàìjíríà yóò dá fún yín o ẹ mo rí pé tí ń fún mi lọ́wọ́ àwọn tó ti kúrò nàìjíríà èèyàn kan fún mi lọ́wọ́ kan ní ìsìn ah, wọ́n ti gbé sá lọ. Unilever ó wà lára àwọn tí wọ́n ti kó gbá wọlé kí làwọn Unilever yẹn ń ṣe ganan ẹ jẹ́ ń wo àwọn nǹkan tó ń ṣe ah, àwọn náà ń ṣe mọ́gí náà. <laughs> <laughs> àwọn náà ń ṣe vaseline àwọn náà ń ṣe close up àwọn náà ń ṣe sunlight àwọn náà ń ṣe tint. àwọn náà ń ṣe vim kíní vim tá a máa fi bọ́ ẹ̀yìn bó ẹ̀yìn pọ́ọ̀tì hùn àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni o unilever ni o táwọn náà ní lever brothers wọ́n ti shut down wọ́n ti kó gbá wọlé nàìjíríà ti dá wọn ń gbèsè wọ́n sì láwọn ò ṣe mọ́ pé ah àwọn ò dúró ní nàìjíríà mọ́ kí ló wá fà á kí ló fa mokomoro ẹ bá ń pín program yẹn ẹ bá ń love ẹ bá ń like wọ́n ní kò síná nàìjíríà iye táwọn ná lórí epo ó pọ̀ jù pé àwọn tiẹ̀ sí mọ́nèjì ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ṣùgbọ́n nígbà tó ti wá yọ sọ́bsidì nsìn wọ́n ní ó ṣe nǹkan o ọ̀dẹ́dẹ́lẹ́ mẹ́wàá wọ́n ní exide náà wà lára wọn kí ni exide ń ṣe ẹ̀dọ́ kí làwọn kí làwọn ń ṣe ní nàìjíríà ṣé ìṣe bátìrì ó fẹ́ jọ bátìrì àwọn kan náà wà lára àwọn tí ń ṣe bátìrì náà bí ó dà pé àwọn náà ń ṣe kí lórúkọ àwọn bátìrì onímẹ́rin mẹ́rin tán mọ́ dìpọ̀ yẹn Eh, energy kìíní kan àbí kí náà ń pè wọ́n eh, P&G gbogbo pampasì ọmọ yín pátápátá ẹ á lọ stọọkì ẹ lé <laughs> nítorí wípé eh, wọn ẹ lè mọ rí kíní rà ní retails ẹ lè mọ rírà ní retails mo, o bẹ́ẹ̀ bá sì rírà yóò wọ́n gógó bí ojú ẹja kóníkálukú yá lọ wá pákó ẹ níbi tó ti dáa ẹ mọ kó àwọn ọmọ yín bó ṣe ń run pákó <laughs> nàìjíríà àyẹ́ ti kúrò nàìjíríà tipẹ́ ọdún wo lẹ̀ ń sọ yìí ìyẹn ti kúrò nàìjíríà tipẹ́ ó ti kú ẹ kọ́ àwọn ọmọ yín bó ṣe ń run pákó torí gbogbo àwọn tí ń ṣe búrọ́ọ̀sì tó ń ṣe paste tó ń fi sórí búrọ́ọ̀sì gbogbo wọn ni wọ́n ti kúrò nàìjíríà báyìí yóò lé o nǹkan oúnjẹ pàápàá jùlọ oúnjẹ abẹ́ra pásítà a fẹ́ ra macaroni a fẹ́ jẹ gbogbo wọn pátápátá ni nǹkan ti bà nàìjíríà báyìí kí nìdí wọn ní kò síná torí wọn ní ìwọ̀nba jẹnẹrétọ̀ ńláńlá táwọn sì ń lò táwọn ń ra dísù táwọn ń ra petrol <coughs> excuse me wọn ní nígbà tí ààrẹ Tinubu ti yọ subsidy pé nǹkan ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ojú àpá kò jọ ojú ara pé torí ẹ̀ àwọn ò fi nàìjíríà sílẹ̀ ó tẹ́ àwọn lọ́rùn káwọn rè mọ́ ìmpọ́ọ̀tì káwọn wá mọ́ sẹ́ǹdì ẹ̀ ṣùgbọ́n pé àwọn wà mọ́ ìmpọ́ọ̀tì raw materials àwọn wá máa máa fi ṣe nǹkan nàìjíríà pé kò kò kò ní nǹkan kàkà táwọn ò mọ́ ìmpọ́ọ̀tì raw materials láti ta pé káwọn kúkú lọ síbi tí raw materials wà nílùú àwọn tàbí nílùú míì káwọn lọ ṣe iléeṣẹ́ ńlá síbẹ̀ táwọn bá ti wá ṣe iléeṣẹ́ ńlá síbẹ̀ yẹn tán kàkà táwọn máa máa fi wá kó raw materials wá sí nàìjíríà káwọn kúkú mọ́ sẹ́ǹdì gbogbo táwọn bá ti fi raw materials yẹn ṣe káwọn mọ́ sẹ́ǹdì ẹ̀ sí nàìjíríà owó kan náà ni ó ná àwọn ju káwọn wá mọ́ kó raw materials wọlé káwọn tún wá mọ́ ṣe kinní bì ààrẹ iná ọlájí ọ̀dà fún yín èmi náà gbádùn yín àrẹwà mi diamond treasure ẹ ṣeun ṣeun òwúgbọ ẹ̀yin tí ẹṣẹ ń wọlé ẹ káàbọ̀ ẹ̀yin tí a ti jọ bẹ̀rẹ̀ ètò ẹjọ ẹ bá mi share program yẹn bá mi tẹ love and light. wọn lẹlẹkejì ní security á sọ̀rọ̀ lórí eléyìí dáadáa wọn ní ìdáàbòbò kò sí ìdáàbòbò nàìjíríà etí ọba ńlẹ etí ọba lóko ṣẹ ẹlẹyẹ létí ikún ni gbogbo ẹ̀yin politician ojú yín ajá ìyà ó jẹ mọ̀nàmọ̀nà sí yín lára àwọn mẹ̀kúnnù tí yóò kàn jẹ́ ń bẹ̀ ló ń dùn mí fún torí wọ́n sọ wípé níbi tí erin méjì bá ti ń jà kókó bẹ̀ ni mo fara gbá ẹ̀ torí ẹ̀ ni ó ṣe máa dùn mí fún àwọn mẹ̀kúnnù ìyá ò jẹ pọnapọna sáwọn tí ẹ rò pé gbogbo nǹkan lówó àbí gbogbo nǹkan lẹ pé owó ìyá ò jẹ àtàwọn ọmọdọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ ń ba nàìjíríà jẹ tí kò kàn yín kò kàn mí kò kàn mí lẹ ń sọ káàkiri Ọlọ́run ó fìyà ẹ jẹ tí bá ń pariwo fún yín wọ́n ń pa àwọn èèyàn wa wọ́n ń pa àwọn àgbẹ̀ wa ṣùgbọ́n torí pé wọ́n jẹ́ àgbẹ̀ wọn nítumọ̀ sí yín torí pé wọn lówó lọ́wọ́ bíi ti yín wọn rówó kómi wọn rówó jẹ àgbẹ̀ ò nítumọ̀ ẹni ìlú tó bá ti fi àgbẹ̀ ṣeré tó bá ní kí ni ti tàgbẹ̀ kí làgbẹ̀ ó ṣe pé báwo ni tàgbẹ̀ ṣe jẹ́ ìyá máa ń jẹrú ìlú bẹ́ẹ̀ ẹ bèrè lọ́wọ́ àwọn ọmọ yín lu òyìnbó ọ̀pọ̀lọpọ̀ wọn tí ò lè ṣe àgbẹ̀ ní nàìjíríà wọ́n ń ṣe àgbẹ̀ ń bíi tó ń ṣiṣẹ́ oko tó ń gbowó oṣù tó dẹ̀ mọ́ ọmọ ní àwọn ò lè ṣàgbẹ̀ nàìjíríà àwọn ò lè ṣàgbẹ̀ nàìjíríà tí ìbá ṣe pé gbogbo àwọn eh, eh, gbogbo àwọn amúnibú ni ẹran so torí wọ́n ti dàrú ní gbogbo àwọn tó ń pera wọn ní politician yẹn orí wọ́n ti dàrú pátápátá wọ́n ní ìfẹ́ nàìjíríà wọ́n ní plan kankan fún nàìjíríà wọ́n ń pa àwọn àgbẹ̀ ẹ dá síta gbẹ pé èyí fertilizer ẹ kó fagbẹ kò sí nǹkan kan tẹ ẹ rí ṣe ẹdẹmọpá ń dáko nílẹ̀ Yorùbá à ń dáko gidi ní Nàìjíríà Nàìjíríà is the largest cassava producer ẹ lọ Google ẹ kẹ́ lọ wo lórí Wikipedia báyìí sọ̀rọ̀ yìí dọ̀la ọ̀dọ̀ ní ọ̀dọ̀ ní dọ̀la Nigeria is the largest cassava producer in the whole world ní gbogbo àgbáyé àwa bá ṣe ń ṣe níbẹ̀ẹ́bẹ̀ẹ́hùn tá à ń kójọ àwa là ń produce là ń gbin ẹ̀gẹ́ ẹ lọ wo ìtumọ̀ ẹ̀gẹ́ ẹ lọ wo iṣẹ́ tí ẹ̀gẹ́ ń ṣe ẹ lọ wo nǹkan mú jáde lára ẹ̀gẹ́ yàtọ̀ sí gbogbo oúnjẹ yàtọ̀ sí pé wọ́n tún ń fún òróró jáde wọ́n tún fi ń ṣe ọtí tán máa jẹ́ kó mú bà dáadáa wọ́n tún fi ń ṣe oògùn gbogbo àwọn nǹkan yìí ni àwọn irú iléeṣẹ́ tó ti kúrò nàìjíríà yìí gbogbo àwọn nǹkan yìí ni wọ́n gbọ́kànlé wípé àwọn kò nílò páwọn ṣe ń jáde lọ kò wá ó wà nàìjíríà wọ́n ti lọ ṣe assignment wọn assessment wọn dáadáa wọ́n ti rí wípé ah Nigeria is the largest cassava producer ó dá ẹjẹ́ á lọ gbin iléeṣẹ́ síbẹ̀ ara àwọn nǹkan tó máa ń fa ilé kò ní ìdí ẹjọ́ wẹ́wẹ́ kò ní ìdí pẹ̀sẹ̀ ń travel káàkiri ẹ lọ ń bẹ̀bẹ̀ pé káwọn kan wá dókòwò nàìjíríà kan wá invest sí nàìjíríà rárá nǹkan tẹ́ ẹ ní lásán ti tó pé ah nàìjíríà is the largest cassava producer ó yá àwọn iléeṣẹ́ ńláńlá ẹ mọ̀ lọ́bẹ̀ nígbà tán wá dé nàìjíríà tán gbogbo àwọn àgbẹ̀ tó ń gbin cassava ní gbogbo làwọn olórí burúkú fúlàní herdsmen náà ti pa tán ẹni orí yọ ó dilé wọn yà sá kúrò lóko àwọn ẹni ẹlẹ́ni ebi ń pa àgbẹ̀ gan ní nàìjíríà ní ìsìn àròkò bọ́dúndé ebi ń pa àgbẹ̀ wọn ọmọ implication kìíní ẹjọ bá mi pín program yìí bóyá oló àwọn wèrè àwọn wèrè politician nàìjíríà a máa ma ṣépè fún wọn sìn torí kò ní yẹ wọn wọn ò jẹ́ kí nàìjíríà dà kò ní yẹ wọn kò ní yẹ ìdílé wọn láwọn olórí burúkú politician nù wọn tí tó ò jẹ́ kí nàìjíríà dà tó ń gbàbọdè largest cassava kátiẹ̀ ní afẹ́pọ́lẹ̀ a fi epo lẹ̀ a ní orílẹ̀-èdè tí ò bá ti fi tàgbẹ̀ ṣe kò lè soríire oúnjẹ nìkan kọ́ làgbẹ̀ ń fún orílẹ̀-èdè largest cassava producer Nàìjíríà ni wọ́n wá láwọn kan rédèrèdè tó ń gbin ẹran kiri tó ń kó ẹran kiri wọ́n náà ń pa àwọn àgbẹ̀ ẹ rí kankan ṣe sí ẹ rò pé ẹ kọ́ mọ pa wọ́n wọn ò ní wúlò ó nìyẹn o gbogbo àwọn iléeṣẹ́ ló ti ń sá lọ yìí o gbogbo àwọn iléeṣẹ́ tó ń lo cassava tó ń lo ẹ̀gẹ́ tó fi ń ṣe tó fi ń ṣe àwọn nǹkan tó ń fún wa jẹ tó ń fún wa tá à ń lò mo fún yín mo fi ṣe assignment fún yín kó kálukú lọ Google ti iṣẹ́ iṣẹ́ àti ń tán lè fi ẹ̀gẹ́ ṣe ẹ rò pé pákí nìkan náà ń fẹ̀gẹ́ ṣe ẹ rò pé kinní nìkan náà ń fẹ̀gẹ́ ṣe gàrí cassava lẹ́yìn rice. Eh? lẹ́yìn rice àti oúnjẹ kan cassava ni the third largest consuming food consumed food pardon me the third largest consumed food in the whole world. wọ́n ń pa àwọn àgbẹ̀ àrí nǹkan kan ṣe sí o àwọn yẹn bá sá lọ wípé ibi tá a ti ń kó raw materials tá a wò pé nàìjíríà ní eh, wọn jẹ agbádùn ẹ o wọ́n ń gbé wọn pa ni o wọ́n ń gbé wọn pa ni o wọ́n ń gbé àwọn àgbẹ̀ pa ni o ṣé báwọn yẹn tiẹ̀ sí láwọn wọn lówó tán máa fi kọ́ àwọn àmì àbáwọn ọlọ́pàá pé ó yá o tá a bá fẹ́ lọ ra kinní ẹ̀ mọ́ bá wa gáìdì àwọn èèyàn wa o ṣùgbọ́n àgbẹ̀ tó ń gbìn àgbẹ̀ tó ń gbìn gan níbi obi tẹ́ ti fẹ́ lọ rà á ẹ̀mí rẹ̀ ò dé ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ exchange rate ni pé ńgbà táwọn bá mẹ́kì owó Nàìjíríà táwọn ṣe wà ń ṣe sí dọ́là tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé báwọn ò bá ṣe táwọn bá ní báwọn fẹ́ mẹ́kì one thousand ní nàìjíríà one thousand naira àwọn lè fi ra nǹkan bíi àwọn lè fi ra nǹkan dọ́là méjì ṣùgbọ́n nísìn one thousand naira gan ò tó ra nǹkan nǹkan raw material one dollar ẹ wá ní kán má sá lọ wọ́n sá lọ nígbà tí wọ́n bá mẹ́kì one thousand nàìjíríà kán wá fẹ́ ra raw material ń bẹ̀ bóyá lórí pampers tán tà wọ́n méèkì one thousand naira wọ́n wá fẹ́ lọ ra tán fi ń ṣe pampers kò wá sí ààyè mọ́ nàìjíríà kò síná kò sí àgbẹ̀ tó ń ṣe kinní yẹn mọ́ wọn ò dáko òwú wọn ò jẹ́ kán róko lọ wọ́n pa wọ́n wọ́n wá ní ó dá ẹjẹ́ ara ìlú èbó káre kó wọlé tí wọ́n fi ń ra one thousand yẹn tó máa ra Eh, ojú owó two dollar tẹ́lẹ̀ tán bá lọ rà ń lo òyìnbó torí pé eh, náírà ti fìdí jálẹ̀ ó ti fìdí rẹmi wọ́n á tún wá fowó lé bóyá wọ́n jẹ́ kó pé one thousand two ó lè ra nǹkan tí one dollar tójú owó one dollar máa tà fún wọn ẹ wá ní kan dúró nàìjíríà wọn lè dúró kò sẹ́bẹ̀ tẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n àwọn tẹ̀sí ń lé kiri pé kọ́mọ kó wọn bọ̀ nàìjíríà àwọn náà gbọ́n àwọn náà wọ́n ti rí báwọn èèyàn ṣe ń lọ àwọn wo ló ti kúrò nàìjíríà àwọn pa àwọn kan ní Sanofi iléeṣẹ́ oògùn náà nìyẹn ikú náà iléeṣẹ́ oògùn náà nìyẹn n tó fà á nìyẹn béèyàn kan bá síìkì ní kékeré ẹ yá lọ mọ wá bẹ́ẹ̀ ṣe mọ́ mu àgbo <laughs> bóyá ní ìsìn bóyá kínní yóò wá sí orí yóò jẹ́ kọ́pọlọ wá pé yóò jẹ́ ká fún àwọn tìbílẹ̀ á ká fún wọn láàyè á jẹ́ ká fún wọn láàyè wọn torí mo dẹ̀ mi rí fún nàìjíríà àánú ṣe mí fún nàìjíríà wọn tí ìmọ̀ tó ṣubú lu àwọn àwọn olórí yẹn wọ́n á rò pé bóyá mẹ̀kúnnù nìkan nìyá ẹ̀ máa jẹ wọ́n rò pé mẹ̀kúnnù nìkan ló máa bá ìyá máa jẹ pọ̀nà sí àwọn politicians yẹn lára tí wọ́n rò pé àwọn lówó ni kán mọ́ lọ fowó ko àwọn gan tó bá yá wọn máa gbogbo nǹkan tó bá ń lò nílé wọn máa lọ máa import ẹ̀ ni gbogbo bá yá bébí bá pa wọn tí ò bá sí àgbẹ̀ mọ́ nàìjíríà tí ò bá sí àgbẹ̀ ṣé ráìsì nìkan ni wọ́n ń jẹ nàìjíríà ni wọ́n tún ti bọ́dà o láwọn wèrè yìí o tó yẹ kán ṣí bọ́dà sílẹ̀ o ẹjọ́ tẹ́ bá fẹ́ pè wọlé a ọ̀nàrẹ́bù ọláìtàn adéníran yóò sì dáa fún yín tí n bá ń ta bá ń bá àwọn politician wí kì í ṣerú yín o torá wàá mọ̀ yín torá ti kó wọn pọ̀ ṣùgbọ́n ẹ ń ṣéǹjì ọ̀rọ̀ mi àwọn kan dánú wọn ẹ ẹ ṣe pé wọlé lórí ibi bẹ́ẹ̀ bá fẹ́ fojú yín hàn ẹ dí ojú kámẹ́rà yín kẹjá gbọ́rọ̀ yín. ọ̀rẹ́ mi ẹbí mi. mo mọ̀ mo mọ̀ ọ̀nà rẹ̀ mo wà pa o. ọmọ nǹkan tí o ń sọ ọ̀rọ̀ tó ń sọ program tó ń sọ lọ́wọ́ yìí ṣó mọ̀ pé mo experience kankan ní airport ní ìjẹta bíjọ́ wò tí mo lọ bá èèyàn kan ní airport tó lọ sí Canada. Okay. even bí tíkẹ́ẹ̀tì ṣe bó ṣe high tó wọ́n sì hmm. sọ fún àwọn pásẹ́njà pé wọ́n luggage náà lásẹ̀sì sí láti gbé which everybody dá gbogbo àwọn luggage wọn padà sílé àwọn ẹrù tán náà dá padà sílé. kí ló dé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní pé because àwọn míì wá ó bá cheaper rate náà rà pẹ̀lú a lot of money táwọn èèyàn fi ra tíkẹ́ẹ̀tì yẹn ṣó yẹ kó tí àfẹ́tì. ṣáwá lólùgbèjà. kò sólùgbèjà everybody wọ́n dá ìdúró ẹ̀ padà everybody ń dẹ́rù padà sílé ni. imagine ẹlòmíì dẹ̀rẹ̀ ó ń lọ fọ ẹ́ fún mi. àní tó ń jẹ ẹni tí mo tẹ̀lé lọ gbogbo nǹkan tó kó bẹ́ẹ̀ nǹkan kò rí nǹkan kan kó ju aṣọ pé ah ṣé òun wà ní aṣọ wọ̀ lọ́hùn-ún aṣọ gbogbo nǹkan tó kó bí oúnjẹ bí àwọn kankan everything ó dá padà sílé ni mo ní láti return ẹ̀ imagine kò dé yẹ kó máa rí bẹ́ẹ̀ lù ojú wa ti rí nǹkan nàìjíríà ó rí a lot ó o kọ́lọ̀ ń ṣàánú wa ni o ọlọ́run á ṣàánú àní ká náà sọ̀rọ̀ ká sọ̀rọ̀ sí tó ká máa pẹ̀lẹ́ kọ̀ọ̀kan. Ok, program. ok ok. ọ̀ya thanks baba. Ah, ọ̀rọ̀ lẹ́gbọ́n ah, tẹ pè wọlé tábàárẹ̀ tó tún fẹ́ pè wọlé tẹfẹ́ fún wa ní tẹfẹ́ dá sí ètò ẹjọ́ ẹ ṣànáwó sókè màá gbé wọlé fúnra mi wọ́n gbé wọlé we have different species of cassava know this because I work with IITA ah, Yawa Odia Blue ẹ wọlé snacks soups from cassava kò sí tí wọ́n ń ṣe lára cassava pọ̀ ọláyẹmí agbájé wọ́n ní bobby well done ẹ ṣeun wo adébáyọ̀ tọ́pẹ́ ó gbẹnu tán o kọlọmsànùwà olùmídé wetinized abdulrahim there is no good one among Nigerian politicians please don't change voice pé kò àwọn díẹ̀ díẹ̀ wà àwọn kọ̀ọ̀kan wà ó kàn jẹ́ wípé ká tó rí èèyàn ká tó rí èèyàn mẹ́wàá nínú èèyàn one thousand tó dáa nínú politician ah ìmúfẹ́ bó ìmú afẹ́ bó ara àwọn tó kúrò nàìjíríà Unilever àti dárúkọ wọn P&G àti dárúkọ wọn GSK Sanofi àti Quinor àwọn tí ń ṣe oògùn mẹ́ta nu wọn àwọn tó ń ṣe gbogbo tá à ń jẹ nínú ilé tá à ń lò nínú ilé méjì nínú wọn tó dẹ̀ jẹ́ pé wọ́n dátọ́ láwọn tó jẹ́ pé wọ́n ṣe gbòógì láwọn tó jẹ́ wípé multinationals tá a bá ń sọ̀rọ̀ multinationals kì í kàn ṣe iléeṣẹ́ pẹ́pẹ́pẹ́ o kì í ṣe iléeṣẹ́ pẹ́pẹ́pẹ́ o àwọn tó jẹ́ wípé wọ́n níka wọ́n lè kàn wọ́n lè kàn wọ́n dúró déédéé tá ń sọ̀rọ̀ Eh, bí a lè fi wọ́n wé bí iléeṣẹ́ Dangote kí márùn-ún wọn láàrin oṣù mẹ́fà kan sì kógbá wọlé kan láwọn òṣè mọ́ àwọn òṣè ṣiṣẹ́ mọ́ Nàìjíríà àwọn lọ bòmí ibo la fẹ́ kó ọ̀rọ̀ wa bàbá ẹ̀ nígbà tó bá ń ba olówó sáwọn yẹn la máa ní kò lówó lọ́wọ́ sáwọn yẹn la máa ní olówó lọ́wọ́ fẹ́ Fáremí Múrẹ́nikẹ́ kọlipé wọ́n ní majority carry the vote ó dáa mo ti gbọ́ yín wọ́n ní ká wọ́n ní gbogbo gbogbo ẹ̀yin ẹ̀yin olóṣèlú ọlọ́jẹ̀lú gbogbo yín lẹ̀ dá torí ojú yín lẹ̀ fi ó ṣejú yín ní gbogbo kìíní fi ń ṣẹlẹ̀ irú eléyìí tá a mọ̀ sí P&G Procter and Gamble wọ́n ti lò fifteen years ní Nàìjíríà ìyẹn ti ẹ̀ JSK ah ta ni òmò gbáyé panadol ẹwà ẹ oníṣẹ́ ọ̀kan tó máa ń ṣe ń gbà ẹ ẹwà wo gèlèté gèlèté ẹwà wo gèlèté bẹ̀rẹ̀ lílu ń péjì àwọn ṣó wọn tó fi máa ń polówó oríṣiríṣi panadol la ní ní nàìjíríà wọ́n ti wà ní nàìjíríà for fifty one years ọmọ ọdún mélòó kan nàìjíríà ní ìsìn náà nineteen sixty sí ìsìn sixty something years kẹ́ẹ̀bà mọ̀ páwọn eléyìí látà nineteen látà tá a gba òmìnira kò pẹ́ sígbà tá a gba òmìnira ni wọ́n ti wà nàìjíríà àtijọ́ ń bá ara wa bọ̀ tipẹ́ ó ti sú wọn báyìí àìmọye iléeṣẹ́ pẹ́pẹ́pẹ́ náà ló sì ti close down mo ti ń gbìyànjú láti gbé wọlé ìyàwó jabulu miss Lata ah ó tó jọ mẹ́ta good afternoon o àkó òmùra ọdún ìyá wa ọjà búlù ojú yín dà <laughs> n ò gbọ́ yín o àgbọ́ yín bóyá kí ní earpiece tẹ́ lò yẹn. hello àgbọ̀yé rárá rárá earpiece yẹn ò sọ̀rọ̀ síta bag of rice is now fifty seven k plus ṣé wọ́n fẹ́ pa wá ni ẹ̀yin lẹ́yìn nígbà o <laughs> adébáyọ̀ tọ́pẹ́ miss lọ́tà sixty three years eh, gsk dẹ̀ ti wà nàìjíríà for fifty one years ó túmọ̀ sí wípé lẹ́yìn bí ọdún mẹ́tàlá tá a gbòmìnira àbọ̀dún méjìlá làwọn náà dé sí nàìjíríà ẹ bá mi love ẹ bá mi like ẹ bá mi pín program yìí ẹ jẹ́ káwọn èèyàn rí kábi kọ́gbọ́n ká lè mọ ibi tó ti bà wá o gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àwọn iléeṣẹ́ márààrún tá a dárúkọ yìí láàárín oṣù mẹ́wàá ten months wọ́n fi kó gbá wọn wọlé páwọn ò ṣe mọ́ ẹ wàá lè wàá bàtà wọn jẹ́ àwọn mọ iye wọ́ọ̀tì àwọn àwọn mọ iye value àwọn tẹ́lẹ̀ olumide waternize abdulrahim wọ́n ní they are the ones who always convinced followers to vote for the bad candidate which they knew that he or she will not fulfil their promises ọ̀dà à ń bọ̀ lórí gbogbo ọ̀rọ̀ politician torí ọ̀rọ̀ wọn ti sú èmi ò tiẹ̀ mọ eh, inú odò tá à ń dọ̀hún lásì ṣùgbọ́n tó wá tún ṣe ni láàánú jùlọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa gan mọ̀ fúnra wa láwọn tó jẹ́ èèyàn wa ní kínní ló ti affect wọ́n ní tó bá dé bá imú adébójú tó bá ti dé bá mu adébójú tó bá ti dé bójú adébá imú o ó affect àwọn èèyàn wa dáadáa ọ̀pọ̀ wọ́n ti kọ́dà àwọn èèyàn lẹ̀ gan gidi lágbára lẹ́nujọ́ mẹ́ta yìí láwọn tó jẹ́ pé wọ́n ti ń ṣe dáadáa táwọn náà ní iṣẹ́ tán mú yan gan nígbà tí iṣẹ́ ilé iṣẹ́ bá ti close down bóò ni kò ṣe ní affect àwọn aráàlú a sì la níjọba ìjọba tí ò lè pèsè iṣẹ́ àwọn company tó tún wá mú iṣẹ́ wá wọ́n tún ń wò wọ́n ràn tó tún kóra wọn jáde iṣẹ́ mélòó níjọba fẹ́ pèsè fáwọn ọmọ nàìjíríà iṣẹ́ mélòó ṣùgbọ́n àwọn company tí wọ́n tún gbìyànjú òun náà ti dá àwọn èèyàn lẹ̀ rẹpẹtẹ báyìí o nínú ọdún yìí tá a fẹ́ ṣọdún tá fẹ́ ṣe Christmas tẹ́lòmíì tó jẹ́ wípé ó ń retí promotion ní tẹ́lẹ̀ pé by 2024, twenty four káyé òun ti dáa ju ti twenty twenty three lọ ṣe náà wọ́n tún lọ ń túnra mú báyìí ní araba túnra mú odò ń gbárìrì ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lọ tún gbọ́n sàbùkẹ́ wọn níbi tán fi pamọ́ sí wọ́n ti ń tún kọ̀ríkúlọ́ọ̀mù wọn kọ wọ́n wá ń pín káàkiri wọ́n ń wáṣẹ́ kiri lẹ́ni tó ti fìgbà kan níṣẹ́ tẹ́lẹ̀ tí ò bá kàn ọ́ tó èèyàn tí ò tí kèèyàn rẹ àmọ̀kànmọ̀kàn ló yẹ kàn nǹkan burúkú ò ní kàn wá torí ẹ̀ la ṣe ń pariwo tata iná fẹjú tótó ẹ̀jẹ̀ apariwo ṣé gbogbo èèyàn ló fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ṣé gbogbo èèyàn ló fẹ́ dá ní bísínẹ́sì tiẹ̀ à ń bọ̀ lórí ọ̀rọ̀ bọ́dà etí wọn etí wọn di etí wọn di wọ́n sì sọ pé tí wọ́n bá lé èèyàn kan ògiri wọ́n bá lé àgùntàn kan ògiri yóò pàyìndà wọ́n ti sún àkògiri ń sìn wọ́n ti sún àkògiri wọ́n dẹ̀ ń pín owó ìná gbogbo owó tó yẹ kán ná sórí mẹ̀kúnnù wọ́n pín owó ìní wọ́n pín owó ìní wọ́n dẹ̀ sì fẹ́ máa pín dọ̀ ní ẹ̀ka ẹ̀ka sọ́mẹ́. ẹ̀ka sọ́sà Mr. Bobby tí ó ní ìbejì ní ní àbí. Ah. <laughs> akànjọ wa wa ni àbúrò mi àbúrò mi àbúrò mi ni. èmi ni ah. adébáyọ̀ tọ́pẹ́. ẹ́. èmi ni adébáyọ̀ tọ́pẹ́. ayọ̀ ah, dà fún yín mo ti ń rán. a máa ń jọ yín gan máa ń jọ yín. a ń gbádùn yín gan. lúwo lẹ ti ń wò báyìí. ilẹ̀ Ògùn state ni. níbo lógùn. onímẹ̀rún mú. onímẹ̀rún mú sani olówó tẹ̀dó. a kàn mọ̀ bẹ́ẹ̀ o lábẹ́kúta àbí níjẹ̀bú. No, orí mẹ́rin mú. orí mẹ́rin mú ni. tẹ́bá lọ sí mòwe ṣáàdì mòwe. tẹ́bá kò ní ẹgbẹ́ nasbat. ìyà tó ń ṣe rí ṣe ń ṣe bọ́dà èkó àti Ògùn state lẹ́wà. ibẹ̀ ni. ibẹ̀ ni. ìyà tí máa ń jà wá sí bọ́dà ó máa ń ní agbára. àti títí iná okun ọ̀ní ṣé dọ́dọ̀ yín. a nínú wọ́n máa gbà síra wọn ní èkó alóhùn ò ní ṣe ogun ṣètì náà òjò lóhùn ò ní ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹkúrọ ẹkúrọ. ó dáa o ẹ bá wa dá ṣètò. ẹ bá wa bá ẹ bá wa bá ẹ bá wa bá sí bọ́dà ẹ bá wa sí bọ́dà ẹ yẹ ká ebi pọ̀ ẹ yẹ ká róúnjẹ jẹ ẹ yẹ ká jẹun ẹ yẹ ká jẹun oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ. ṣé kristian ni. bẹ́ẹ̀ni kristian ni mínísà. ẹ̀yin kọ́. kristian náà ló. kristian ni mí gbàwé ọjọ́ méje. ẹ bá yẹ ká gbàwé. a ti gbàwé gbàwé gbàgbàgbàgbà a ti gbàwé gbàgbàgbàgbà. eku lásán ò ṣeé ṣe wèrè wọn kálẹ̀ lẹ́lẹ́sìn ìmọ̀lẹ́rẹ́ gbàṣẹ jáde. Ah, ẹ jẹ́ ká jẹun ẹ jẹ́ ká oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ. ebi paradu o ebi pa ebi ẹ yẹ ká jẹun. ebi paradu o rice mill ẹ ká oúnjẹ jẹ ó ti wọ́n jù ó ti wọ́n jù láìsí ẹ ti wọ́n jù tẹ́wádìí ló ń jẹjẹ ẹ má wọ́n rí adẹ̀fín eléyìí tó kù fún wọn ẹ yẹ ká máa jẹun káró jẹjẹ. wọ́n tẹ̀ bá wọ́n bá kún bọ́dà ah. bọ́dà yẹn gangan ní kókó. ẹ káró jẹjẹ ẹjọ. ẹjọ bá wa bá wọn sọ̀rọ̀. ó dáa á tẹnu á tẹnu n tẹ pé wọlé o God bless you o. mo máa ń ah. bá nínú program gan o. Ah. ẹ ṣe God bless you o. oúnjẹ yẹn gangan oúnjẹ oúnjẹ yẹn gangan ní kókó oúnjẹ oúnjẹ oúnjẹ ó mọ̀ ga o wọ́n ló ń jẹ ní kókó o ẹ máa wo dídí baálé ilé tó ń ṣe báyìí pé oúnjẹ oúnjẹ nígbà tí baálé bá ń ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n ti ẹ̀ ń béèrè lọ́rọ̀ ọmọ nàìjíríà gan wọ́n ní ìsìn pé ṣó ti ṣó ti jẹun àmì ṣó ti yó ṣó ti gangan ọ̀pọ̀lọpọ̀ òbí ò béèrè lọ́wọ́ ọmọ mọ́ mélòó ló ń jẹ mẹ́ta mélòó ló ń jẹ mẹ́ta ní ìsìn tó ń jẹ tàárọ̀ tọ̀sán talẹ́ kẹ́hìndé janet ogúndèyí ẹ̀ka àbọ̀ ọlọ́run ló ń ṣètò mustapha muhyiddin good afternoon adébáyọ̀ tọ́pẹ́ àti ọ̀rẹ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ pè wọlé fárẹ̀mí mo rẹ́nikẹ́ kó lè pè wọ́n ní ìdán táyà mi ò nà jápa ìwọ̀n tó ọlọ́run òkùnkùn ṣe gbogbo jápa òun ní ó pé jù torí àwọn tó ní iléeṣẹ́ ńláńlá gan-an bàbá wò nísìn àwọn náà ń jápa ni àwọn náà ń jápa ni túmọ̀ jápa nìyẹn páwọn àkúrò nàìjíríà pátápátá ọmọ nàìjíríà kan wá ń sọ fún ọ pé kí wọn náà mọ japa kọ ọmọ wòran kọ ọmọ japa ó jẹ tètè ya ṣètò ayé rẹ ọlọ́run ó fún ọ sí o yóò mú ọmọ náà o yóò pèsè owó o japa is an investment now investment japa ju investment ilé lọ food food food oúnjẹ làwọn èèyàn ń pariwo ṣùgbọ́n àwọn àgbẹ̀ tó ń pa nǹkan ṣé àwọn tí wọ́n ń da màálù kiri àwọn fúlàní herdsmen ṣáwọn náà fẹ́ dá iléeṣẹ́ ńláńlá lẹ̀ fún wa báyìí gbogbo iléeṣẹ́ tó ń sá lọ ṣáwọn náà fẹ́ padà dálẹ̀ àbí ẹ̀jẹ̀ màálù láàmú fi ṣe láàmú fi ṣe pampers. kí nẹ́tíwọ̀kì ò ṣàfẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ irọ́ ló sì pa ìyàwó jábúlù onífádé mo dúpẹ́ olúwa aṣàánú fún nàìjíríà àmì o kámọ̀ fàdúrà hàn náà i'm telling you best thing is to leave that country leave that country leave that country those people are, are there ìkà ìkà ni wọ́n ẹgbẹ́ tó sàn after food plan b will work kí ló dé tí network ìjà gbọ́rọ̀ lẹ́nu ìyá wa tó ti ṣiṣẹ́ rí níbi tó ti lo cassava yìí nǹkan tí wọ́n jù nǹkan ṣe ní wọ́n femsheg good afternoon àwọn nǹkan kéékèèké tó yẹ kán tún ṣe káràlú gbádùn kan ṣí bọ́dà kan ṣí bọ́dà fóúnjẹ kí ló dé tán ti bọ́dà pa ìkà làwọn ará bí wọn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù a dẹ̀ ti pariwo títí títí iye tẹ́ ń ná lórí governance tẹ́ fi ń run governance ó ti pọ̀ jù mọ́tò òun mọ́tò tí ìbọn ò lè wọ ara ẹ̀ tẹ́ ń kówó lọ rà bulletproof ebi dẹ̀ ń paráàlú ẹ̀yin lọ ń ra bulletproof ẹ̀ ń náwó sórí birthday káàkiri. Fárẹ̀mí Morenike wọ́n ní satisfied for where I always ask my children to drink enough water when they are eating my God. Tó bá ti tọ̀ ó ti dànù wọn. Eh, people wants to live but money ń kọ́ àwọn èèyàn Ah, ah, money money ah, kò ní wá a ní investment ní travelling sí investment ní traveling. ó ti kúrò pé mò ń ṣe lọ is an investment ilé tá à ń pariwo gan-an ní ìsìn ilé gan ti ń depreciate ilé gan ti ń lose value ìwọ tó bá lọ kọ́lé kó kọ́lé fifty billion kó lọ kọ́ sí ibi tí value ilẹ̀ tí ò ti ju one million lọ ọjọ́ tó bá máa rà wọ́n lè ra ilé rẹ ní hundred million ilé tó fi fifty billion kọ́ so kẹ́ bá mọ̀ wípé àti kọ́lé gan sí orí pípé ní ọ̀pọ̀lọpọ̀ tó sì ń kọ́lé nàìjíríà wọ́n ń kọ́ mọ́ra wọn ní oníyàrá kan oníyàrá méjì ìmí yóò kúrò ní ìkẹjà tó ń gbé tẹ́lẹ̀ á lòun lọ kọ́lé sí kòròdú yóò ṣe yàrá kan pẹ̀lú ọmọ méjì òun àtìyàwó yàrá kan ni gbogbo wọn jọ ń mọ́nẹ́ẹ̀jì wọn ò tí ì fi wíńdò sí yòókù wọn kàn filẹ̀kùn wọn fi ṣe gàrí tíra gbogbo yòókù ni kó mọ́ dàbí pé kò sí nǹkan kan ìmí nǹkan ò tí ì bo ilé rẹ̀ tán áàfù ló bòde ibi tí ó sì wọ mọ́tò lọ sáìtì ẹlòmíì gan mọ́tò lọ nígbà òjò mọ́tò ò lè wọlé kò lè débẹ̀ òun náà sì ń pera rẹ̀ lónílé ṣé kò wá nílé ṣùgbọ́n ìyà tí ó jẹ́ ní ìkẹjà tó ní ṣọ́ọ̀bù síhùn tàbí tó ní ọ́fíìsì sí ìyà tí ń jẹ́ lọ́bọ̀ tó sún ó fi parí kò mọ níwọ̀n kò mọ níwọ̀n so planning ní gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ ń ta lé wọ́n ń ta gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ̀kàn sọ́ra yín ẹ mọ́ rè bọ́ sọ́wọ́ àwọn ẹjẹ́ǹtì sọnù tán máa máa parọ́ fún yín Bobby to God, ẹ̀yin tí gun òkè odò, káfárá tó dá, I'm wishing you all the best. You are one of those people that remove the blindfolded in our eyes. Yóò sì dá fún yín. Afárá tí yín náà wà ní já tẹ́ fi rọ́nà lọ. Àwa ò sí náà tó máa máa parọ́ fún yín. Ìlú èbó ti dìdàkudà. Kò síbi tí ò dìdàkudà. Ìlú èbó náà ń wọ̀ sí ṣùgbọ́n ẹ mọ́ fi kú wo. ẹ mọ́ fi nàìjíríà ẹ wà mọ́ fi wé ẹ nàìjíríà gan wé fi nàìjíríà wé bẹ̀nẹ̀ ogo àná ogo òjẹta tàná ogo nàìjíríà ń lò nàìjíríà ń prayer kẹ àwọn ìgbàdúrà fún nàìjíríà mọ Yorùbá nìsan là ń gbàdúrà fún ègún wà lórí nàìjíríà ègún ó wà lórí nàìjíríà orúkọ yẹn ojú wa ti là bèbí ti ṣẹ́jú ṣọlá kan ní ẹ̀yẹn mọ̀ gbàdúrà lọ fún nàìjíríà yóò bá lè sàn làwọn ń gbàdúrà fún yáwá ṣé nẹ́tíwọ̀kì ti dáa. mi mọ ó yá wíyá lè gbọ́ mi ṣé ń gbọ́ mi. ẹnso ẹnso ńlẹ̀ kó tún tó já. <laughs> ṣe rí ìgbà yẹn tí mo wà ní IITA e? in fact oríṣiríṣi nǹkan la máa ń ṣe pẹ̀lú ẹ̀gẹ́ a máa ń ṣe hmm. ọbẹ̀ pẹ̀lú ẹ̀ a máa ń ṣe. ọbẹ̀ ẹ̀gẹ́. bẹ́ẹ̀ ni so a máa ń ṣe àwọn snacks oríṣiríṣi tó máa ń ṣe yẹn bíi meat pie everything kò sí pàtàkì fi ẹ̀gẹ́ ṣe bread oríṣiríṣi nǹkan la máa ń fi ń ṣe ń gbà yẹn. àwọn wo ni IITA yẹn. International Institute for Tropical Agriculture. ah ok. tó wà ní Mọ́níyà. Mm. ok ok. Mm. so in fact oríṣiríṣi species ni wọ́n máa ń sọ àwọn nọ́mbà ẹ̀gẹ́ yẹn nígbà yẹn lóríṣiríṣi in mm. fact i learnt a lot a máa ṣe gàrí ibẹ̀ mo kọ́ oríṣiríṣi bá ṣe ń ṣe gàrí bá ṣe ń ṣe fùfú oríṣiríṣi nǹkan la máa ń ṣe ń bẹ̀. àbí wọ́n ti ẹ̀ṣẹ́ rí gbogbo tẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn kan hmm. ọ̀kan ni tó tún mú extract lára hmm. omi ẹ̀gẹ́ yẹn tó fi ń hmm. ṣe oògùn kì í ṣe oúnjẹ nìkan ló wà fún wọ́n fi ń ṣe oògùn ẹ̀gẹ́ is one of those kí ni tó jẹ́ wípé nàìjíríà dẹ̀ ni the highest cassava producer in the world till date. Hmm. Hmm. so kì í ṣe pò nìkan lọ́lọ́run fún wa. in fact ó ti sú everybody àárọ̀ yìí tí mo tún gbọ́ pé Unilever tún ti shut down gan-an mo ní àá. Ah, ah. wọ́n ní shut down wọ́n ní shut down GSK ẹ máa rí oògùn bó ṣe máa wọ́n tó. Hmm. àwọn èèyàn ti ń pariwo. ẹ máa rí oògùn bó ṣe máa wọ́n tó. oògùn kan wà sà augmentin tẹ́lẹ̀ ah, ẹ má dárúkọ ẹ má sọ òyìnbó ẹ. ok one hmm. seven náà máa ń ta páàkì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ now ah. seventeen thousand. ẹ wo sẹ́hun hundred eh, how many percent nìyẹn bíi one hundred seventy one hundred seventy percent increment. Hmm. mi mọ̀ bí lájú àwọn ọ̀hún tó ti wọ́n o mi mọ̀ bí lájú àwọn ọ̀hún tó ti wọ́n o eh, ọ̀rọ̀ tí bá eh. yín sọ ẹ kúra yín kúrò ń <laughs> ẹ kúrò lu yẹn o tìlú yẹn ló bá a ti yóò ní bá yín ẹ lu yẹn ah that's the best thing. Hmm. That's the best thing. láàárọ̀ ẹnìkan tí mo bá sọ̀rọ̀ pírẹsẹ́ńtà kan tí mo bá sọ̀rọ̀ lórí rédíò ó ní fámìlì kan tóun mọ̀ ó ní ó fẹ́ ta hmm. ilé ẹ̀ thirty five million nílé yẹn ó fẹ́ ó fẹ́ travel. ọmọ tàkì ni. wọ́n á tún máa bú wọ́n á ní ibi tó ti lọ́ máa ṣàtìpó ibi tí ò ti ṣú ọ̀fun ó pè é. ní church tí mò ń lọ sà gbogbo àwọn ah. doctors wọ́n ti lọ tán. kọ́mọ lọ ṣáàṣì ń pariwo àwọn iléeṣẹ́ lọ tán ni ṣé àwọn àwọn nurse doctors tó bá yá ní nàìjíríà kò ní sẹ́nibọ́dì tó máa tó máa wà ní. lọ́tàn iṣẹ́ ti ń pa àwọn tó wà lọ hospital lórí. kò ní sẹ́ni tó máa wà ń bẹ̀. Hmm. ó dẹ̀ mọ sáwọn wèrè tó láwọn ò gbà yìí tó rò pé mẹ̀kúnnù làwọn ń fìyà jẹ alólórí burúkú ni wọ́n láwọn politician wèrè kò wá sí ìnira náà mú bá àwọn èèyàn ìnira ìkan ògbé kan kò sí ìyípadà kankan tó fẹ́ mú wa ẹ wo Tinubu tí wọn ń pariwo kìnnì kan hmm. kìnnì kan gbogbo gbèsè tó kọ́kọ́ ṣe kìnnì kò sí ìgbé ó ti farahàn sí ẹwòye tí wọ́n fẹ́ fi ẹwòye bọ́jẹ̀tì twenty twenty four hmm. ẹwòye tó ń ná dànù tó fi ń kóra wọn kiri ẹ wá ń hmm. lọ káàkiri ẹ ń wá ẹni tó fẹ́ invest sí Nàìjíríà nínú ẹ̀ làwọn investment tó wà nílẹ̀ ó ní fifty one years wà ń bẹ̀ ó ní fifteen years wà ó ní ten years wà láàárín ten months àwọn márùn-ún dẹ̀ gbà wọn lọ. Hmm. ó mọ̀ yà ń lẹ́nu pé lọ́la tán bá polo tán bá tán bá tẹ́ bá gbọ́nú ròyìn pé Dangote tó jẹ́ ọmọ Nàìjíríà gan ó ti kó lè iṣẹ́ kúrò ó ti kó ẹ̀kọ́ tẹ̀ kúrò Nàìjíríà ẹ̀ má jẹ́ ó yà ń lẹ́nu. Ah, ó lágbára o àti pray pray o kọ́ ló ń gbà wá o. Ah ẹ túbọ̀ mọ̀ pray ọlọ́run ó mú yín kúrò nínú àwọn tí ń pray fún nàìjíríà àdúrà tẹ́bi ṣe fún nìyẹn ọlọ́run máa mú yín kúrò nínú àwọn tó ń pray fún nàìjíríà èmi ò pray fún nàìjíríà mi nínú mi ò mọ́ mo ń gbèsè prayer mi ni àwọn olórí burúkú yẹn àwọn orúkọ tó tọ́ sí wọn ló yẹ ká pè wọ́n yẹn ò ń that's just their name lórí burúkú ni wọ́n wọ́n ní kankan wọ́n bí àjàrà lu olórí burúkú pa ni wọ́n wọ́n ti sorí burúkú wọ́n wá ń wé èèyàn kúnra ah, wọ́n bá àwọn èèyàn jẹ́. Hmm. àtọ́wọ́ ti sọ ọ́ ní gbogbo èèyàn bí atọ́rọ́ jẹ́ nàìjíríà. bẹ́ẹ̀ ni o. stylish begging wọ́n ti sọ ní gbogbo èèyàn bí atọ́rọ́ jẹ́. bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ ni o. àti àwa gan ti ṣe ṣe ṣe ṣe ojú ojú mo ti pa nàìjíríà nọ́mbà mi nísìn. <laughs> mo ti pa kì í ṣe tìkà ìwọ̀n bá tí mo lè ṣe lọ́dún yìí lọ́dún ni mo ti mo ti ṣe tọ́lọ̀ ti ràn ibi tọ́lọ̀ ràn mí lọ́wọ́ dínú. ó ga o. àwa náà mọ lára hmm. ìyá mi ọlọ́run ó ràn yín lọ́wọ́ o next time bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kì í ṣe lóun lẹ́ẹ̀tì bá sọ̀rọ̀ ọ̀dà ọkùnrin ẹ̀rì ẹ̀rì gbàbísà yín <laughs> ẹ ṣeun ṣeun wọ́n sọ gbogbo ẹni tó mọ̀ ṣe dá láìmọ̀ ṣe nàìjíríà yorùbá nation ni o a sì ní gbà wọn lórí burúkú yẹn láàyè gbogbo wọn pátápátá tá a ti mẹbí wọn tá a tán ba tán lọ́wọ́ nínú tán ba nàìjíríà jẹ́ ọlọ́run ò ní jẹ́ kó yorùbá nation sojú wọn gbogbo àwọn tó ba nàìjíríà jẹ́ gbogbo àwọn tó fìyà jẹ àwọn mẹ̀kúnnù orí mẹ̀kúnnù orí mẹ ẹ ń pa gúnugún à ó fẹ́ máa bá kinní wá lọ́sàn yìí torí tí n bá tiẹ̀ jókòó tí n bá rò wípé kí ló ṣẹlẹ̀ gan ẹ̀ṣẹ̀ wo ni mẹ̀kúnnù ṣe àwọn ará bí kí ló dé bẹ́ẹ̀ bá tiẹ̀ kó ayé ìgbà kan wọ́n máa ń kówó jẹ láyé Babangida Babangida ah, ṣé ẹ wá ti rí pé sẹ́ǹtì ni Babangida báyìí ṣé ẹ pàǹgẹ́lì ni Babangida lẹ́gbẹ̀ẹ́ àwọn wèrè torí láyé Babangida báyé ṣe bàjẹ́ tó bùjẹ́ bùdànù sì wà láyé Babangida ní àkóṣe ah, ah, rántí 1985 ilẹ̀ tẹ́ bá da nǹkan sínú ilẹ̀ wọ́n máa ń ṣá ilẹ̀ ẹ̀ẹ́rí géṣà tán jẹ ẹ̀ẹ́rí sandin tán jẹ nínú ilé ìdalẹ̀nù ní 1985 ní 1985 Babangida tá à ń bú pé ó ṣe kinní ṣé ẹ rí pé saint ni Babangida lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé làwọn wèrè alágbádá àfẹ̀jẹ̀ kọ́ sáà máa fẹ̀jẹ̀ èèyàn ṣe kọ́ máa fi wá gbára kiri. good afternoon bro can you tell us the solution for this situation na n ò ní solution solution ni kẹ́ ẹ já kúrò mẹ́wọ̀n kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe kúrò ń bẹ̀ yẹn kẹ́ ẹ tiẹ̀ kọ́kọ́ gbọ́n gbogbo jàǹkárì wọ nàìjíríà kúrò lára yín náà kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa kúrò that's the only solution gbogbo èèyàn náà kọ́ ló máa kúrò ìwọ tí ọlọ́run bá gbọ́wọ́ ẹ sókè níbẹ̀ o lè jókòó ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé ò léèyàn kúrò nù ibẹ̀ yẹn o wọn ò ní fi ẹ̀jẹ̀ wá ṣe sacrifice fún nàìjíríà o kúrò ń bẹ̀ o torí bí nǹkan bá sí ọ kò sẹ́ni tí ó gbèjà rẹ o kò sólùgbèjà kankan nàìjíríà good afternoon bro can you tell us okay mo ti kà débi kọ́mọ̀ solution tèmi nìyẹn o bá ti bá ń tàn yín pé kẹ́ lọ́n kẹ́ lọ́mọ gbàdúrà àti gbàgbàgbàgbà ṣọ́ọ̀ṣì gan-an mọ́sálásí gan-an gbogbo wọn yàn ajẹni ọmọ ọjọ́ lóníkálùkù fi ń lówó ọmọ ọjọ́ lóníkálùkù ń wò pé yọ kòwó wá Esther Adéọlá àṣẹ wàá o ẹ n ò mọ tí mo sọ tẹ ẹ ṣàṣẹ sí o yóò sì rí bẹ́ẹ̀ <laughs> ọládé ahmed ó tójọ mẹ́ta ìyá mi dáadáa amen bá mi ẹ̀rọ ah, ó gùn mi ni mo ti wálé mo ti wálé Kẹ́hìndé Janet Ogundeyi, Yoruba nation is the best solution. Yes, Yoruba nation without this politician ò ní solution. Yoruba ni ẹ jẹ́ ká máa là á. Yoruba nation without àwọn olórí burúkú yìí ò ní solution. Kò ń ṣe ká tún láàgbá Yoruba nation tán kó jẹ́ páwọn àwọn agégijẹ yìí látún máa gbà láàyò nàìjíríà ti ṣe rí àwọn tó kọ àgírímẹ́ǹtì nàìjíríà gan ẹ lọ́dọ̀ wọn nàìjíríà kò ìwé gbogbo oògùn ló ní expiry date bí ìgbà tẹ́ ń lo ohun tó ti ẹ̀ ń jẹun tó ti expire bẹ́ẹ̀ lọ̀rọ̀ nàìjíríà bí ìgbà téèyàn bá ń jẹ wọ́n kọ expiry date pé nínú on the twenty twenty twenty twenty two october ní míìkì tẹ́ ń wò yìí ló ti ló máa expire o ó wá di twenty twenty three december ó wá ń wá míìkì tó mu ó wá rè gbé eléyìí tó ti tó ti stàdúùtò ìmúkúmu ló mú yẹn inú àgírímẹ́ǹtì àkọọ́lẹ̀ ìṣẹ̀ǹbáyé nàìjíríà àkọsẹ̀jáyé nàìjíríà àwọn tó dá nàìjíríà lẹ̀ twenty kí nìyẹn náà. Uh, uh, láti two thousand and fourteen two twenty twenty uh, láti nineteen fourteen two thousand and fourteen ní gbogbo agreement nàìjíríà ló ti lọ ló ti yapa lóhun tó ń jẹ́ nàìjíríà ló yẹ kó ti tán àwọn tó sì ṣàkọọ́lẹ̀ àwọn alágbára ayé gan retí wípé bóyá ogun la máa fi dàrú ńgbà yẹn a sì dúpẹ́ kò sógun kò sọ́tẹ̀ kí ló wá kí ló wá dé tí orí àwọn politician yẹn orí wọn ò pé orí ti pé. God will wipe all Nigerian politicians away by the grace ah àdúrà lálẹ́ ṣe wò àmì ìmọ̀sàmí ẹ̀. Again, don show many people shege forty million naira no be small money o ah ẹ ń bá ná tó ní fourteen million lọ́wọ́ tó lọ kó ṣé orí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ ní wípé ẹlòmíì tí wọ́n gbá táwọn agent gbá nàìjíríà òun ló fààyè rẹ̀ lẹ̀ torí yóò gbé gbogbo sẹ́lé agent lọ́wọ́ bí ẹni pé agent lọ́lọ́run rẹ̀ agent yóò wà mọ́ pọ́nnu mọ́ kó bàbá ńlá bàbá agent kan ò ní ẹbí ní embassy mọ̀jẹ̀ kan parọ́ tàn ọ́ gbogbo kàtígórì àti travel láyé ẹ mú kó ní gbogbo àmúyẹ kó ní gbogbo àmúyẹ pátápátá gbogbo kàtígórì àti travel láyé wọn máa ń pè lórúkọ kan is a privilege o fẹ́ lọ school ni o o fẹ́ lọ tourist ni o òun wáṣẹ́ lọ ni o even kó jẹ́ pé o fẹ́ lọ bá family ẹ lọ́hùn ẹ privilege ni wọ́n lè dínà yẹn kó ní gbogbo àmúyẹ kó ní gbogbo requirement is a privilege àwọn agent kan máa parọ́ fún yín hundred percent mi àti ẹ̀ ní hundred and one percent a máa parọ́ ìwọ sì rèé ó ti gbàgbé bó ṣe kówó yẹn jọ ìmí ìtalé ti wá kó fourteen million jọ tí ìsí ní fowó kún tó sì bẹ̀bẹ̀ ìṣòro tó pọ̀ jù nínú traveling ni wípé kò ti lówó lákàntì ìṣòro tó ga jù nìyẹn nínú traveling ẹlòmíà tún wá ní owó yẹn a tún wá máa bẹ̀bẹ̀ kiri lọ́dọ̀ agent wọn expect kó lọ gbéṣẹ́ fún agent wọn expect kó ṣe fúnra ẹni tó o bá lówó lọ́wọ́ ló lè mọ bẹ̀bẹ̀ kiri nígbà tó wá tún ní owó lọ́wọ́ mo ní fifteen million twenty million lọ́wọ́ kàtígórì kan ó lọ yóò bá lọ tí èsì sepo sì náwó nǹkan kó ti kán ti ẹ̀rí lákàntì rẹ ṣùgbọ́n ẹlòmíì náà ò ní sabuké gidi irọ́ ló ó fẹ́ kán bọ̀ ń parọ́ ẹlòmíì ò ní dọ́kúmẹ́ǹtì kan yẹ yóò lò nílé iṣẹ́ wọ́n lọ sáré bá ṣe kan yóò lọ yóò òun ṣe sálárì dandan ni kò parọ́ ni tí kò bá ní àmúyẹ kàtígórì tó fẹ́ bá lọ bá kàtígórì míì lọ. àìmọye àwọn èèyàn tó yẹ pé ẹjẹǹtì gbá lẹ́tà náà ṣe fúnra wọn tẹjẹǹtì tún wá ń bi wọn mo ní eh, àbúrò kan ní UK sí. fúnra ẹ̀ ló lọ sórí íńtánẹ́ẹ̀tì tó ṣe ẹjẹǹtì tí ó ti kọ́kọ́ fẹ́ gbá a ó tún padà wá bí ẹ̀gbọ́n ah, báwo lẹ ṣe ṣe kínní ni o tó ń gbá àwọn èèyàn káàkiri agent tí ò dúró láti tí ò dábò ìmí ò dé Àbújá ìmí ò dé Ghana rí ẹ tí wọ́n lọ kówó yín lọ fún tó bá yá kò ní gbé kọ́ yín mọ́. I have a friend she had all the documents but was yes the privilege ni wọ́n bá deny ẹ kó to tún ṣe tó bá ṣàti lówó lọ́wọ́ tó ní gbogbo ẹ̀ lọ́wọ́ tí ẹni wípé gbogbo owó tó kàn máa máa wéèsì lọ́dọọdún tó bá ti ń rí túnṣe kò jówó visa lọ visa fi àtàwọn owó pẹ́pẹ́pẹ́ nìkan bẹ́ẹ̀ àìlówó lọ́wọ́ yìí náà ni táwọn èèyàn kó sákàǹtì ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ then ní nàìjíríà travelling a máa ń rí gẹ́gẹ́ bí last resort torí ìyà tí ń jẹ tó wà nàìjíríà deny eh, eh, àwọn èèyàn àwọn ohun kan deny sí tó bá fẹ́ travel lọ sínú onílù irú ìlú tẹ̀mí wáyé tí òyìnbó kan fẹ́ lọ sínú onílù tó bá ti fún wọn fún náà ní akọ́ọ̀lù kíní wọn ni pé owó léwó lóṣù wọ́n wá góòlù ń lu yìí ni bẹ́ẹ̀ nígbà táwọn náà bá ti rí pẹ̀lú tó ti ń bọ̀ ọmọ ìlú tó jẹ́ pé à eléyìí náà wọ́n ṣe wọ́n ṣe ń bí wọ́n ní dìnnà yẹn a ṣe sọ fún yín pé orúkọ nàìjíríà yẹn lásán tán bá tiẹ̀ ti rí pé nàìjíríà ló ti ń bọ̀ tán. Egun wà lórí orúkọ yẹn egun. àwa ní ká kúrò lábẹ́ ọ̀mbrẹ́là ègún ara iṣẹ́ tí ìlú òyìnbó ń ṣe fún yàn nìyẹn èlé òyìnbó dá mádà lóhùn ẹ̀rọ kan parọ́ ni kò yízì bẹ́ẹ̀ náà a mọ̀ pé kò yízì nínú kò yízì kò yízì yẹn náà a a mọ̀ mọ́yé ọlọ́run tọ́lọ̀ ń gbọ́wọ́ tiwa náà ṣe fún jẹ́ mọ̀ tán lóyìnbó ti bàjẹ́ ó ti ṣe kìíní ìlú wo ni ò bàjẹ́ nàìjíríà mi ò bàjẹ́ bí nàìjíríà ṣe wà ló ṣe wà lọ́dún márùn sẹ́yìn wo ọlọ́run wo sá sọ̀nà àbáyọ kúrò lábẹ́ ọ̀bùrẹ́là nàìjíríà orúkọ yẹn lásán kó bọ́ pọ̀lọpọ̀ pọ̀lọpọ̀ tó yẹ kó ṣoríire orúkọ yẹn lásán so deny eh, àìmọye àwọn tó ti deny lẹ́ẹ̀mẹ́ta tó give up lọ́sàn-án kò lè pèsè ọlọ́run dẹ̀ sọ̀nà àbáyọ bẹ̀tí nàìjíríà a máa ń wò pé ah, tó ti lọ lé ẹlòmíì ti lọ lé aláwo ẹlòmíì ti lọ bá prophet ẹlòmíì ti lọ bá ìmáàmù ẹ ìmáàmù tí àáfàá tí ìrọ̀rùn bóyá ẹ̀kan ni mo ń rọ̀rùn lóṣù tó ti lọ fún passport ẹ̀ tó ti jókòó lé tó ti kírun lé wọn náà tó mú lọ bá prophet ẹ ó lè expect kan dìnnà ẹ ṣùgbọ́n ìyẹn ò dé kínní o <laughs> tọ́lọ̀ bá ti lásìkò ẹ̀ tó tó nìyẹn torí àìmọye àwọn tó lọ bá gan àwọn gan ń gbìyànjú àti apply wọ́n deny wọ́n lè wá sọ níwájú pẹpẹ ni pásítọ̀ mi ò lè wá sọ níwájú pẹpẹ wọ́n deny ọjọ́ tó bá fún ló máa sọ testimony yẹn fún yín bóun gan tó ń jẹ́ pásítọ̀ wọ́n deny òun mo mọ bàbá mi kan nínú olúwa ẹ̀ẹ̀mẹ́ta ló bàbá yẹn ẹ̀ẹ̀mẹ́ta àwọn èèyàn sì mú pásítọ̀tì lọ wọ́n sì ń lọ ọlọ́run sì ń fún àwọn kan àwọn kan náà àwọn tán bá fún onígbọ̀n kankan àwọn tán bá fún ló máa gbọ́ testimony lẹ́nu wọn ó dọjọ́ tán bá fún àwọn yẹn náà kán tó sọ mọ́rọ̀ kán tó nígboyà láti sọ pé à ẹ̀ẹ̀mẹ́ta làwọn bàbá yẹn náà sọ ó lẹ́ẹ̀mẹ́ta òun fúnra rẹ̀ òun gan so kẹ́ bá mọ̀ pé pásítọ̀ kankan kọ́ ló ń ṣe o ọlọ́run lásìkò ẹ tó ni bó o lọ ibì kankan básìkò ẹ bá ti tó ọlọ́run máa ṣe fún ẹ ṣùgbọ́n mọ̀ wàá retí pé máa mú nǹkan kan wá bọ̀ nílé ìwọ náà gbégbèsẹ́ o lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ travel náà wọ́n ti rí ìránṣẹ́ lómii ẹ ìlú òyìnbó ni mo rí àárín òyìnbó lu sáà wà wá ń jókòó ó jókòó pẹ́ sídìí kí wọn náà gbé ìgbésẹ̀ fi ìgbàgbọ́ gbé ìgbésẹ̀ o lè mọ̀ ní ten kọ́bọ̀ lọ́wọ́ bá jẹ́ ń sọ̀rọ̀ ìfi ìgbàgbọ́ gbé ìgbésẹ̀ nàìjíríà ń ṣe o tó bá wá dáa fún ọ tán o lè wá rántí nàìjíríà tí ẹ̀ kọ́kọ́ kò lábẹ́ ìgún yẹn náà ṣùgbọ́n bá ṣe wá ń sọ̀rọ̀ iná àwọn kan rí tí wọ́n ṣe o ó bá wà nínú àwọn tó ń rí tí wọ́n ṣe ààbọ̀ wí o <laughs> mọ̀ gáyé tiẹ̀ o bọ́kọ́ là ń bá wí o kó o sọ ìpàkọ́ sí a ní o kó o sọ sùtì ètè sí a pé ọ̀rọ̀ táwọn eléyìí sọ òtàkùtà lọ́dọ̀ rẹ lóòótọ́ torí gbogbo èèyàn kọ́ ló wà ní kátígórì àwọn tá à ń bá wí ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wọ́n ti pẹran wọ́n ti wọ́n ti múra kinní lẹ̀ wọ́n ti ra tọ́kì bíi pálí mẹ́jọ wọ́n ti múra ọdún lẹ̀ àtọdún kékeré àtọdún ńlá nàìjíríà náà sì wà tọ́lọ̀ ń dẹ̀ ṣe fún wọn tán jẹun ṣẹ́kù tán ní lọ́wọ́ àbáyín wí ẹ̀yin kọ́là ń bá wí o àwọn tí àwọn tá à ń relate pẹ̀lú wọ́n mọ ara wọn o àwọn là ń sọ fún kan kúrò nínú ìjà gbogbo èèyàn kọ́ ni ó kúrò ṣùgbọ́n wọn tí nàìjíríà bá gbè dúró mọ́ bá wa ká tiẹ̀ kéèké èèyàn kù ń bẹ̀ gbogbo èèyàn kọ́ ni ó travel gbogbo traffic kọ́ lọ́nà àbáyọ fọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọn tí orí ẹ bá rọ̀ mọ́ ìwọ là ń bá sọ̀rọ̀ o kì í ṣe gbogbo èèyàn o ìwọ tíṣẹ̀dá ẹ bá rọ̀ mọ́ ìwọ tó jẹ́ pé ibi ibi ni ọlọ́run kọ fún ọ ìwọ là ń bá wí o torí ẹlòmíì ní ìsìn ó ti tó tán kò mọ̀ ìyá tí ń jọmọ ẹlòmíì yóò mọ̀ yín mú sí a ni pé kí ló ń sọ. ẹ bá mi love program mi rí love ẹyọ kan látàárọ̀ ṣé ẹ̀yin lè ṣe mí àbí Facebook ta ló ń ké fárẹ́mí mo rẹ́ni kẹ́ kólípè I can't hold ah, ẹkún ayọ̀ ló máa bọ́ sí ẹkún ayọ̀ ló máa bọ́ sí. Mayor Aríkànmilé bẹ́ẹ̀ ni o. Eh, n ò mọ tẹ́ sọ bẹ́ẹ̀ ni sí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni <laughs> bẹ́ẹ̀ ni olúwa wí olúwa tó yànjá fún ìyá mi dáadáa ẹ ṣeun tẹ́ pé wọlé o god bless you ẹ ní struggle lágbára Ọlọ́run so eléyìí ni a ní kábí tó yín létí o kẹ́ bá a mọ eh, irú ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ní two thousand and twenty-four kẹ́ mọ́lẹ̀ gbọ́ o kẹ́ mọ́lẹ̀ mọ́ o ọ̀rọ̀ rice la sì ń sọ pé ṣèkínní kan kọ́mọ́dé pẹ́ dórí igba ẹ̀ ní róńgbò mọ́ ìwọ̀nba tẹ́ ẹ bá sì rí tán bá ní ẹ wá ó mò ní five thousand pálí àbáwọn oní pélébé pélébé sáṣẹ́ẹ̀tì tán ní ẹ wá mọ̀ èyí tán tà ní ìsìn kán ní ẹ máa wá mọ̀ wá one thousand ó ti góòsì nìyẹn o torí ẹ̀ láyé ń sọ fún gbogbo àwọn tó ń ṣe àwọn nǹkan tẹ́ ń lò nínú ilé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ bímọ kọ́ ọ ti mọ bó ṣe múra pámpáàsì lẹ̀ o mọ́ lọ ra ti abámẹ́ẹ̀dì o tí ó kó nǹkan fún ọmọ rẹ o èyí tó ti trust ni kó ra o ṣùgbọ́n yọ wọ́n o hmm. yọ wọ́n o àwọn èèyàn sì sọ wọ́n ní àárántí Buhari o pé Buhari náà pé ìjọba Buhari dáa o ṣáà ti wá mọ́ rí báyìí lẹ́nu gbàwo sí gbàwo ó dáa bàbá wa Tinubu ẹ̀kan ẹ̀kanramọ́ ẹ̀kanramọ́ wá investor kiri ẹ máa wá investor kiri o èyí táwọn ọmọ nàìjíríà tó bá sì lè ra iléeṣẹ́ táwọn investor tó kúrò nàìjíríà filẹ̀ ẹ̀yin náà lọ rà á kẹrì gbìyànjú ẹ̀ wò bóyá rọ́ làwọn yẹn ń pa tó fi kúrò nàìjíríà ẹ̀yin náà lọ kówó lé lórí kẹ wo bí ó ṣe rí torí bó ṣe tàn wá títí títí títí títí ńgbà yẹn náà nìyẹn pé wọ́n máa ti bọ́dà ráìsì wọ́n fẹ́ mọ̀ sí ráìsì nàìjíríà tó bá ti ń ṣe nàìjíríà wo ráìsì àwálẹ̀ kìíní kan á ṣe owó ráìsì nàìjíríà gẹ ló ló ń ta nàìjíríà made rice nsìn èló ló ń ta nàìjíríà made rice wọ́n ti bọ́dà ti bọ́dà ti bọ́dà ṣé ẹ̀yin ọmọ nàìjíríà ṣé ẹ̀ jẹ imported rice ẹ̀ rí imported rice rà lọ́jà kẹba mọ̀ páwọn ará bíi wọ́n ń tàn yín ni o bó ní imported rice ṣe ń wọlé tọ́ba láwọn ti bọ́dà èló ló ń ta nàìjíríà made eléyìí tán produce ní nàìjíríà èló náà ń tà á kẹ́ bá mọ̀ pé kò sí òótọ́ kan lẹ́nu àwọn arábí wọ́n kàn mọ̀ọ́mọ̀ fún yín ní níùsì burúkú yẹn ni for me wọ́n ṣí bọ́dà kì í ṣe pé wọ́n ti bọ́dà bọ́dà wà ń ṣíṣí wọ́n parọ́ ni bọ́dà wà ń ṣíṣí wọ́n parọ́ ni àwọn èèyàn yìí ń jẹ where did you see it ṣé imported rice àwọn tó ń ra imported rice ń rà á àwọn tó ń jẹ imported rice nàìjíríà wọ́n ń jẹ so ṣé nàìjíríà make náà ń pè ní one thousand fifty seven thousand naira per bag ẹ jẹ́ kó yé mi ẹ jọ̀ọ́ ṣé lè tán ṣe nàìjíríà ní fifty seven thousand naira mi ò rí èèyàn dá mi lóhùn bọ̀ tèmi ni wípé wọn ti bọ́dà kankan o Nigeria made rice fifty two k ah tó ṣe nù nàìjíríà ààbò wọn pàtó yẹ pé dọ́là gan ti na náírà pa ààbò wọn wọ́n ní dọ́là máa di seven hundred and kìíní kan ní next year nine hundred ní o ẹ bá jẹ kọ́tàn yìí o kò lè dọ́là ọmọ wòran <laughs> dọ́là ọmọ wòran àbí dọ́là jẹ́ pé ojoojúmọ́ níbi strong Rachel Adérónkẹ́ ewúlẹ̀ sọ́ńbẹ̀ Nigeria made rice fifty two foreign nǹkan èlò ló ń ta foreign torí àwọn èèyàn ṣe láwọn orí foreign rà wọ́n dẹ̀ parọ́ wọn náà ti bọ́dà ibo náà ti ń kó foreign wọlé ibo náà ti ń kó wọlé o láti inú bọ́dà o ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n fẹ́ kẹ́ ẹ fi ìpá wọn ti bọ́dà pé so yìí àwọn tó ń kó wọlé yẹn pé wọ́n ń jí kó wọlé ni so ó lè wọ́n a jẹ́ pé tí foreign rice bá máa wà nàìjíríà gan ní ìsìn á ti máa wọ bí seventy thousand àbí eighty thousand bí seventy thousand àbí eighty thousand nigerian rice is fifty two k kò sì tún wà available ah rice ò wà available owó tẹ́ fi ra ò wà available káàṣì ò wà available bẹ́ẹ̀ bọ́n náà ti rí gbogbo mílíọ̀nù tán pé láàrin ara wọn lábújá. àwọn ará bíi wọ́n máa ṣe wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn wọ́n á ti àwọn èèyàn débi tán ti máa tán ti máa pẹ̀yìn dà sí wọn wọ́n á ti àwọn èèyàn débẹ̀ foreign rice is sixty k ẹ kí wàá ní ìyàtọ̀ nígbà tí nàìjíríà bá jẹ́ fifty two k tí foreign rice jẹ́ sixty k kí wàá ní ìyàtọ̀ wọ́n <laughs> ṣàǹṣe bó ṣe wọ̀n nàìjíríà ó dáa ìròyìn tàwa mú wá fún yín àmọ́ bí ó ṣe dáa tó ti yẹ ń báwọn bẹ́ẹ̀ bá bí mímọ nàìjíríà ó ṣe èmi lẹ́ẹ̀bì ẹni tí ó tún nàìjíríà ṣe àti ìwọ̀n tí ẹ tí ì sunrun ẹ̀. foreign rice sixty k ẹ ibo náà ń gbà kó wọlé ibo náà ń gbà kó wọlé gàrí máa fò sókè ìyá kẹ́hìndé janet ògúndé yìí gàrí máa fò sókè ẹ̀gẹ́ táwọn ará bí ń lò torí ẹ̀ náà ló jẹ́ kán kó gbá wọlé ara àwọn tó ń lo ẹ̀gẹ́ fi ṣe tẹ̀ ń rà náà ti sá lọ àwọn iléeṣẹ́ ńláńlá wọ́n ti sá lọ tán bẹ́ẹ̀ làwọn fúlàní herdsmen náà ń pa àwọn àgbẹ̀ àwọn ìjọba ò rí nǹkan kan ṣe sí ìròyìn tá a mú wá fún yín nìyẹn cassava nìkan kọ́ ló dẹ̀ ń lò cassava nìkan kọ́ làgbẹ̀ ń gbìn ṣùgbọ́n cassava nàìjíríà ló ń produce cassava jù ní gbogbo àgbáyé nàìjíríà ló ń produce cassava ní gbogbo àgbáyé ń tẹ́lẹ̀ ń yọ lára cassava pọ̀ gan-an so lẹ́ẹ̀kan sí unilever ti kó bá wọlé o exact battery dẹ́n sọ yẹn àwọn yẹn ti kó bá wọlé ti pẹ́ ti pẹ́ kò ń ṣe ń sìn láyé ìgbà àwọn Michelin Dunlop tó ń ṣe táyà láti ìgbà táwọn yẹn ti kó gbá wọlé làwọn tó ń ṣe bátìrì yẹn náà ti kó gbá wọlé ẹ ìjẹgun àìjẹgun ìjẹgun òjìnà sí bọ́dà sixty five k wọ́n bá yín yọ five k lórí ẹ̀ so Unilever ti lọ o Equinox ti lọ o Sanofi ti lọ GSK ti lọ eh. P&G Procter and Gamble wọ́n ti lọ àwọn náṣẹ́ lọ láìpẹ́ yìí tó sì dá ọ̀pọ̀lọpọ̀ síta tí ò níṣẹ́ lọ́wọ́ mọ́ ìsí ìsí àwọn yẹn nìkan àwọn tó ń lọ bí iṣẹ́ lágbára gan níbi tí wọ́n ní plant ńlá yẹn sí gbogbo àwọn ọlọ́kadà tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ta ló fẹ́ máa gbé lọ ta ló fẹ́ máa gbé bọ̀ ta ló fẹ́ máa gbé lọ ta ló fẹ́ máa gbé bọ̀ gbogbo àwọn tó jẹ́ distributor tẹ́lẹ̀ báyìí àwọn distributors wọn ń bẹ̀ àwọn náà kó bá wọlé owó wọgbó ìjọba dẹ̀ ń wòran àwọn ń pín owó làbújá ìròyìn làwọn mú wá fún yín o bí ó ṣe dáa ọwọ́ ti akọ́lówó àti ẹ̀mọ́ àròóròrò àmọ́ bí ó ṣe dáa ọ̀nà àbáyọ ẹyọ kan ṣoṣo tá a ní ni wípé bọ́lọ̀ ń bá ṣe ọ́ lóore tó rántí rẹ sí rere pààrọ̀ lú o àwọn ò ní oore Canada o a ní oore UK a sì ní oore Europe a ní oore USA ṣùgbọ́n pààrọ̀ ìlú pààrọ̀ ìlú ó sì ṣàdúgbò náà pààrọ̀ tó o sì wà nù Nàìjíríà kó o tiẹ̀ pààrọ̀ àdúgbò rẹ náà kó o ṣiṣẹ́ tọ̀ bó ṣe àdúgbò rẹ lọ́ pààrọ̀ pààrọ̀ rẹ̀ bó sì ṣe stéètì rẹ bóyá oko nìwọ́ wà bóyá ìlú òkè ló wà kí wọn náà rè gbìyànjú Èkó wọ́n wá ní wọ́n ìtàjẹ̀ sílẹ̀ pọ̀ ẹ wọ́n ń dọ́mọ sóògùn owó ọmọ yahoo yahoo plus pọ̀ ń ta wọ́n ṣe ní pọ̀ ibi táwọn èèyàn kọjú sí nìyẹn sìn nígbà tán lè bájọba jà èyí ensars tó yẹ kán lo opportunity yẹn láti fi eh, tún èrò ara wọn pa wọ́n tún ẹja àkì ẹ̀mọ́ wọn lọ́wọ́ gbogbo àwọn ọmọ ológo táwọn òbí mi ń retí pọ́n náà máa sọjọ́ ọ̀la fáwọn àwọn yahoo yahoo boys wọ́n ti lo ìràwọ̀ wọn tán wọ́n ti lògo wọn <laughs> ògo táwọn òbí olóbì ń preserve pọ́mọ ológo làwọn bí àwọn ọmọ wọn ti kó sọ́wọ́ àwọn yahoo yahoo wọ́n ti lò wọ́n wọ́n ti lò wọ́n kòròfo lọ́mọ ẹlòmíì kòròfo bí tíjọba ti wà dénú owó gbogbo alásì àwa náà ní lọ́wọ́ ẹni tó bá lówó nìkan ló soríire nàìjíríà sí bó mọ̀wé jù bẹ́ẹ̀ lọ jókòó bì kan ni òòlò oh, kò so kò sọ̀rọ̀ lẹ́nu olówó ló lọ̀rọ̀ nàìjíríà ibi tó ti rówó rẹ̀ àfẹ́ mọ́ bó dọ́là ní ìsìn kí bọ́bì àbí kéèyàn kan nàìjíríà kó bẹ̀rẹ̀ sí wàá mọ́ kó dọ́là táàsì mọ́ṣẹ́ tó ń ṣe yóò ríṣẹ́ kan parọ́ mọ́ àìmọye táwọn olóṣèlú ń lò pàápàá jùlọ ní industry entertainment tó ń lò tó ń fi ń kówó jẹ wọn parọ́ fún wa ìdí orin làwọn ti rówó orin àwọn ti stream iye báyìí wọn ní mọ̀ pé olóṣèlú ló ń fi wọn ló ń fi àkáǹtì wọn ló fi ń kówó jẹ wọn a máa parọ́ mọ iye tí orin àwọn ti mú wá wọn a máa lọ parọ́ òṣì àti ìṣetán nàìjíríà nàìjíríà ìṣetán tó fẹ́ dá kì í ṣèpè ah èkó kẹ̀ Lagos is terrible now ìlú òkè is better Lagos wo ló tẹ́rí gbowó wà lẹ́kọ̀ọ́ náà ah, owó sì wà lẹ́kọ̀ọ́ ah, owó wà lẹ́kọ̀ọ́ ẹ lè fi kówó ìlú òkè náà nítorọ̀ ajé èrò pọ̀ lẹ́kọ̀ọ́ ẹ bá gbé igbá ráìsì pẹ́fẹ́ mọ́ta ráìsì nísìn kì í ṣe ráìsì kì í ṣe ilé ìtàn ṣe o raw rice bẹ́ẹ̀ bá gbé gbàkà ẹni tó wà ní Èkó á ta á pa owó ju ẹni tó wà ní lọ náà mi se sì rò pé ráìsì wálẹ̀ nílùú òkè ju èkó lọ iye kan náà ń iye kan náà ló bá dé epo náà iye kan náà ni ìyẹn petrol ó sì ń rìn ni kò tí ì já wọn jẹ Awólọ́wọ̀ ti sọ ó dáa ẹ mọ̀ pé bàbá Awólọ́wọ̀ gan fègúnlẹ̀ ó fègúnlẹ̀ egun pọ̀ lórí Nàìjíríà ẹ orúkọ yẹn so ẹni tó bá ti mọ̀ pé ẹ̀mí òun ò gbé ìwọ tó yẹ pé ègún ìdílé gan ò tí ì bá fà ègúnlé bàbá Oyin struggle pẹ̀lú ẹ̀ ègúnlé ìyá oyè ń à oyè ń sọ pé sẹ́ẹ̀ ogun ègún àdúgbò Oyin ń fararọ ègún state tó pa ara ní ègún nàìjíríà lápapọ̀ flag yẹn green white and green ah gbàgbé o expenses in Lagos náà ni èèyàn lè mọ tìlú òkè wá ibi tírẹ̀nì ti wà èèyàn lè mọ tìlú òkè wá sẹ́kọ̀ọ́ a nílé ń lo òkè a dẹ̀ wá máa ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tó bá dẹ̀ di weekend a máa padà ìlú òkè ò jìnnà sẹ́pọ̀ náà a bá ti dé àwọn agbègbè kan lógun state ẹ lè gbalé sógun state. ok ok màá pè yín mà ẹ kàn fún mi little time torí mo fẹ́ ṣe nǹkan kan mo fẹ́ lọ class ìrọ̀lẹ́ ni máa ráyè bá yín sọ̀rọ̀ ìyá Olúwatóyìn ìrọ̀lẹ́ tí ìlú ò bá ti da kan sí nǹkan gidi tó lè jáde ńbẹ kò sí o kò dẹ̀ wá tún sí prospect káti ẹ̀ ní prospect tí wà kó máa da ẹ wo orúkọ ṣe ń náwó ń sìn káwọn ìjọba yẹn kàn ní kí Tinubu kàn ní káwọn amọ̀kànnìkànnìkànnì akànrò náà ni o ẹ kí àwọn iléègbìmọ̀ aṣòfin kan sọ wípé àwọn fẹ́ gé gbogbo allowance àwọn for the next four years àwọn fẹ́ ṣiṣẹ́ fún mẹ̀kúnnù kí Tinubu náà sọ pé gbogbo owó tó ẹ mọye tó fẹ́ ná ní kìnìsìn tó fẹ́ ná fún Aso owó oúnjẹ owó trip owó miscellaneous miscellaneous gan tó bá ná sí orí àwọn mẹ̀kúnnù ó ti tó ìlú òkè is better ah ó dáa ṣùgbọ́n àwọn tó wà lẹ́kọ̀ọ́ sí tí a bá ní kọ́mọ lọ ìlú òkè wọn ní ní kọ́lọ̀mọ́jẹ káwọn rí padà sẹ́yìn padà sẹ́yìn burúkú bóyá káwọn tìlú òkè mọ̀ wulẹ̀ wá sẹ́kù torí àwọn èkó gan ọ̀rẹ́dì àti lọ ìlú òkè o àfẹn tó bá ti rìtáyà tó fẹ́ tó ti kọ́lé síbẹ̀ tó fẹ́ lọ máa gbádùn ayé ẹ̀ á máa wá sèkó wá gba pension á máa padà á lọ máa jẹ ayé ẹ̀ ń bẹ̀ kò síbi tí ò yẹ kó dáa kò síbi tí ò níbí náà kò ń ṣe gbogbo city ló ló ló ló ṣe ló ní kinní kò ń ṣe gbogbo city àwọn city míì wà interior náà wà ṣùgbọ́n kò síbi tó wà ń bí tó ò ṣe aráwọn èèyàn tó ń move from one city to the other ń bí náà ọrọ̀ ajé yàtọ̀ síra wọn ibi tó ti ń san sálárì tó ga tó gara ó pọ̀ síbòmíì so ìlú òyìnbó náà ó ní ibi téèyàn bá tún wà ó yàtọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá dé UK ń bẹ̀ ẹ́ ń sìn tẹ́ bá fẹ́ gbalé ibi tẹ́ bá ibi tí lè chip sí ó lè má sí ilé iṣẹ́ ń bẹ̀ ó lè jìnnà sí school fẹ́ni tó bá ń lọ school ó lè jìnnà síbi iṣẹ́ ó lè jìnnà gan-an tó bá ní mọ́tò o lè má lè gbé bẹ̀ bẹ́ẹ̀ ó lè máa wálẹ̀ ń bẹ̀ you know so bí Èkó ṣe wà tó jẹ́ bigger city bí Ìbàdàn ṣe wà tó jẹ́ bigger city bẹ́ẹ̀ náà ni tàdé láwọn city kéékèèké náà bẹ́ẹ̀ náà ló ṣe wà níbi wo city kan ló ní kinní ah, àwọn èèyàn tí ò nílé lo ìbò náà wà náà tán wá láti Nàìjíríà tán wà ní city níbi tí wọ́n sì ti ń ó kàn jẹ́ pé yàtọ̀ sí ti pé kán máa fi wé ibi tó ti ń bọ̀ nàìjíríà ó yàtọ̀ ó yàjọra so kórí gbé wa dé kíní o torí ní nàìjíríà gbogbo bá yẹn sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ló ti máa ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ yóò bá mẹ́ntálítì ẹ̀sìn la fi máa ń ronú bẹ́ẹ̀ tó bá dé lóyìnbó tí ò bá soríire ńkọ́ ìwọ tí ẹ̀ kọ́kọ́ débẹ̀ náà ẹ gbogbo èèyàn tó ń lọ lóyìnbó náà kan ló ń soríire ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ débẹ̀ àbí tí gbogbo tó wà nàìjíríà ló ń soríire gbogbo tó wà nàìjíríà kọ́ ọ má jẹ́ kó máa tàn ẹ̀ ẹ̀ àwọn kan wà ń lóyìnbó wọ́n ń jẹ̀yà àwọn kan wà ń lóyìnbó wọn ń ṣe kinní kan wọ́n ń tàn ẹ́ ní gbogbo àwọn tó ń fún ẹ ní bí wọ́n ń pòkọ̀ ọ̀bànújẹ́ fún ẹ wọ́n ń gbé ẹ mọ́ra wọ́n ń gbé ẹ mọ́ra wọ́n ń gbé ẹ mọ́ra ni o tó bá rẹ́ni tó sì ń jìyà ń lo òyìnbó tàbí tọ́wọ́ ẹ̀ ò tí ì tó nínú kó ṣẹ̀dẹ̀ẹ́ kó má ti ní grand kó o dẹ̀ lé wọ̀lú kan kó o má fa wá wá kó o sí kó o léèyàn ń bẹ̀ wá pè díùs yẹn ṣùgbọ́n torí mẹ́tálítì tá à ń gbé bọ̀ pé tó bá ti wọ̀ lóyìnbó báyìí wá wọ́n máa pray fún ẹ àwọn pásítọ̀ á máa parọ́ fún yín lórí pẹpẹ àwọn àáfàá náà máa parọ́ fún yín lórí pẹpẹ àwọn náà dẹ̀ fẹ́ wá sílùú èbó yẹn làwọn tó ń discourage yín ọ̀pọ̀lọpọ̀ wọn gan sì tán bá wá sí lóyìnbó wọn á tún máa ṣe fídíò wọn á máa ṣe pléyà wọn á máa jẹ́ kẹ́ rí pé lóyìnbó làwọn wà àwọn náà dẹ̀ máa sọ fún yín wípé gbogbo ẹni tó bá lọ lóyìnbó kọ́ ló ń ṣe rere ṣé bí bíbélì tó ń tán kà fún yín ṣé tí bíbélì ẹ sọ fún ẹ sọ fún ẹ nìyẹn àbí kò sínú bíbélì pé gbogbo ilẹ̀ kílẹ̀ tí wọ́n bá tẹ̀ òun olúwa ọlọ́run rẹ fi fún ọ ó rí yẹn mú wọ́n á máa pokọ ọ̀bànújẹ́ fún ẹ gbogbo ẹni tó ń wá sílé òyìnbó kọ́ ló ń ṣe rere gbogbo kíní kílé ń tẹ́lé ń ṣe rere ìwọ ló fẹ́ ṣe rere ó ti fi discourage ẹlòmíì bẹ́ẹ̀ ọjọ́ tí pásítọ̀ ẹ bá lọ sí sọjí tó lòun lọ sí sọjí ńlò òyìnbó tó dé kò ní sọ fún ẹ pé òun lọ o wàá kò gbọ́ pé dáàdì wà ní gio dáàdì wà ní London dáàdì wà ní kinní ni wọ́n á dẹ̀ máa sọ fẹ́yìn wọ́n máa fi preach gbogbo ẹni tó lọ bẹ̀ kọ́ ló ń ṣe rere ẹlòmíì ti wà ní fifteen years kò rí ìwé kò ṣe àìmọye wọn ló wà ń bẹ̀ fifteen years ó lè ní problem pé yẹn ò sọ pé wọ́n máa nírú problem yẹn ẹni tó dẹ̀ nírú problem yẹn náà òun náà yọ ń bẹ̀ òun ló mọ ọ̀nà tó ń rìn òun ló mọ ibi tó gbà òun ló mọ problem tó lọ kóra ẹ̀ sí. má jẹ́ kí wọ́n tàn ẹ́ o tún èrò ẹ̀ pa twenty twenty four tún èrò ẹ pa gidigidi ní twenty twenty four tó ti ń pa èrò ẹ tó ti ń kọ àkọọ́lẹ̀ ti ń ṣe new resolution má má fi klọ́ọ̀sì pé nàìjíríà máa dáa tí nàìjíríà bá dáa èmi náà má fi klọ́ọ̀sì ẹ o táyé ẹ bá ti dáa ọjọ́ táyé ẹ bá ti dáa ọjọ́ ìní nàìjíríà dáa fún wọ o dídá nàìjíríà ni o irú èmi ń sìn as a Nigerian tó bá wò mí wá ní ó dáa fún nàìjíríà látara mi tóró ti dáa fẹ́mi kò sì ní bàjẹ́ kò ní bàjẹ́ fẹ́yìn náà ní tó bá ti dáa fún lèyàn ń wá kúnra o mọ́ retí mọ́ sì dúró kí orílẹ̀-èdè nàìjíríà dáa kí tinubu tún ṣe kó tó kó tó ní yọ̀dá fún ọ wọn bí sórin mẹ́ja o jẹ́ kí nàìjíríà ṣayé ẹ̀ kó ṣayé tiẹ̀ o bá ti dáa fún ọ tán ó ti dáa fún nàìjíríà nù so a sì dúpẹ́ ní tí nàìjíríà náà fojú wa rí ṣùgbọ́n a dúpẹ́ pé kò gbẹ̀mí wa ń bẹ̀ wọ́n jẹ́ kán gbẹ̀mí rẹ síbẹ̀ ń o wọ́n jù ú lẹ̀ ń bẹ̀ o àwọn tó nídìí rẹ ibi tó ti ṣògo tó ti jẹmu lágán wọ́n ń retí rẹ o wọ́n jẹ́ kán parọ́ fún ọ bọ́rọ̀ ìbábọ̀ ọ̀la mu ó dàbí ògùn ni o gbogbo oògùn kan ló bá yàn lára mu ẹlòmíì ó lo fẹ́ǹsì kìtà mọ́ ló ń gbà kò ní bá lára mu ẹlòmíì ó sì lò yóò bá lára mu gbogbo oògùn ni máa ń ní contradiction and indication o èyí tèmi fún oògùn oògùn tí mo fún ọ yìí tí ò bá ti bọ́ ọ lára mu mọ́ lò kò sí fún everybody gbogbo èèyàn kọ́ ló wà fún ìwọ tó bá wà fún ni kò lò ó we bought rice twenty eight k per bag two years ago ah ó yà wá gbogbo eléyìí tẹ̀ ń sọ ìtànmọ́ ní two years ago oh, two years ago ẹ̀rí tó wá dà nísìn ẹ sì ń retí ẹ sì ń gbàdúrà àwọn tí ń gbàdúrà fún yín gan pé yọ̀dà yọ̀dà wọ́n ẹ ṣe mọ̀pẹ́ tàn ni kẹ́ wà realistic for, for a moment ẹ wà realistic Nigeria ò wà realistic uh, religious sentiment ó ti pọ̀ jù ó dẹ̀ ti ṣàwa náà rí nígbà tá a wà ń bẹ̀ religious sentiment wàá dé ṣọ́ọ̀ṣì nísìnyí wàá máa gbàdúrà in fact kí ráìsì di hundred thousand kọ́lọ̀ ń pèsè owó tó máa fi rà á fún ẹ tí ráìsì bá di kó di hundred thousand ṣáàdúrà nìyẹn ṣáàdúrà ni bá sọ ẹ nígbà fún ẹ yẹn kí mọ́tò di fifty billion kọ́lọ̀ ṣá ti pèsè owó tí wọ́n fi máa rà fún ẹ that is selfishness àdúrà burúkú tó ń ba ìlú jẹ́ túmọ̀ ẹ̀ ní wípé kí ọrọ̀ ajé máa lọ sẹ́yìn kí wọ́n sá ti máa lọ síwájú kò sí àwọn tó ń lọ wájú lọ́jọ́ sí nínú ọrọ̀ ajé tó dáa àwọn náà ti sá kúrò nàìjíríà ẹ̀ iléeṣẹ́ ńláńlá tó jẹ́ pé billions náà fi ń deal náà fi ń ṣòwò wọ́n jápa mo já kúrò àwọn tó ti lo fifty one years ẹ já fi wo èèyàn ká fi rú ẹ̀ wo èèyàn pé ọmọ fifty one years tó ti wà nàìjíríà ọmọ fifty one years tán bí sí nàìjíríà tó ṣẹ̀ wá ń sá kúrò bẹ́ẹ̀ ló ṣe rí náà iléeṣẹ́ tó ti lo fifty one years multi-billion iléeṣẹ́ wọ́n jápa wọ́n wá ń rora wọ́n ń pòkọ ìbànújẹ́ kan fún mb kan. ah it is well o àṣọ ah, ọbẹ̀ kan kú bẹ́ẹ̀ o ọ̀pọ̀rọ̀ ìwọ̀nba ọ̀rọ̀ láti mọ́ sọ fún ọlọ́àbí bá dénú ẹ̀ yóò dòdìdì ṣùgbọ́n àdúrà mi fún yín ni wípé gbogbo ẹni tí àyànmọ́ ìbá rọ̀ mọ́ gbogbo ẹni tí ọ̀rọ̀ mi tó bá bá wí kì í ṣe gbogbo èèyàn ṣùgbọ́n gbogbo ẹni tó bá bá wí ọlọ́run lọ́jọ́ òní á ṣàánú fún ẹ o fọlá tèmi tọrọ fún ọ o á ṣàánú fún ẹ wàá rọ́nà àdúrà ẹ máa gbà á mú ẹ kúrò nínú ìṣẹ́ àti ìyà àti ègún nàìjíríà even gan àwọn tó ń rí jẹ ní nàìjíríà wọ́n ń sá kúrò wọ́n ń sá kúrò torí kó o lówó lọ́wọ́ gan ìgbésí ayé tí wàá fi owó ẹ̀ enjoy ní nàìjíríà kò dàbí àwa ń san bíìlì ń bí lóòótọ́ o ṣùgbọ́n à ń gbádùn ẹ̀ wọ́n múná lọ àbí mo wa mọ́tò sínú kòtò kan kì í ṣe àwọn kòtò kéékèèké kòtò náà wà ń bí lójú títì o kéékèèké o títì tiẹ̀ máa ń bàjẹ́ ń dáadáa nítorí snow torí wẹ́dà wọn ó wá àṣọ àdáyọ̀ sójú títì wọn ṣe ṣùgbọ́n kí kòtò kankan ti wá gbàgbé ẹ̀ síbẹ̀ kó ti tóbi kí wọ́n á tẹsẹ̀ bọ́ kí ọwọ́ mọ́tò wá ya insurance ó san gbẹgẹdẹ níbẹ̀ náà là á dúró sí ibẹ̀ náà là á dúró sí tán ti wá bá wa ọlọ́pàá ó wà ń bẹ́ẹ̀ insurance wà ń bẹ á dá go slow lẹ́ẹ̀pẹ̀tẹ̀. àbẹ́ẹ̀ rí orí odidi ńlá kòtò tó tó gba màálù lójú títì nàìjíríà ń dúró kí nàìjíríà dáa ọjọ́ tó bá dẹ̀ ṣe títì yẹn náà báyìí kò lè lo wọ́n yíà ọjọ́ tó jò kan bá tún ti bá báyìí ó tún ti bàjẹ́ torí irọ́ náà ṣe bẹ́ẹ̀ ọlọ́run ràn lọ́wọ́ o ìwọ ẹ bá bá wí o bó ṣe ká ọ lára sí lọ́sàn-án yìí yóò ọlọ́run ó wà á fi yóò wà á yóò wà á fún ọ ní agbára torí agbára lèèyàn máa fi tì í ẹ gbogbo oríire tí ẹ bá fẹ́ ṣe láyé láyé yìí ó nílò agbára ọlọ́run á fún ẹ lágbára yẹn gbogbo ọ̀rọ̀ tán bá sọ fún ọ láti fi discourage ẹ èyí tó bá encourage ẹ ni kó lọ wánú bíbélì o bíbélì pọ̀ o gbégun ṣe wánú bíbélì bẹ́ẹ̀ náà ni ìbùkún wà ń bẹ o tó bá sọ fún páwọn kan ò méèkì ẹ lu òyìnbó lọ ka ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé wọ́n máa méèkì ẹ tó bá débẹ̀ tó bá ti di ọ̀rọ̀ Ọlọ́run yẹn mú wàá wá fún pásítọ̀ ẹni testimony láìpẹ́ tó bá sì jẹ́ pé kọ́ ọ sáà mọ́ lọ jókòó síbẹ̀ náà ní wọ́n tiẹ̀ sá mọ́ ọ lọ mọ́ ọ bọ̀ kọ́ ọ mọ́ ọ lọ kọ́ ọ mọ́ ọ bọ̀ ó dùn ó dùn náà gbogbo èèyàn kan ní ó jókòó sílùú òyìnbó ṣùgbọ́n owó ọ̀tí kó wá sáyé yìí ó débí o owó ọ̀tí ẹ̀ o rádaràdá náà ń ṣe nílé o rádaràdá wọn dẹ̀ ní àfojúsùn bó máa dá lọ́jọ́ kan ní tó ń dun èmi nìyẹn kò sí ìlú tí ò ní ìlàkọjá tiẹ̀ ṣùgbọ́n kéèyàn tiẹ̀ wá ráwọn leaders tó ní prospect wípé sẹ́ kò sírú ìṣòro tó bá jẹ́ ìṣòro ni tá a mọ̀ wípé ó ju ipa wọn lọ gbogbo àjọ máa kórìbọ̀ àjọ máa kọ́wọ́ bọ̀ àjọ máa kẹ́sẹ̀ bọ̀ ṣùgbọ́n àwọn gangan nìṣòro wa wọn ní prospect pé nàìjíríà máa dáa ìwọ wa ní àwọn tó wà ń díẹ̀ nídìí ọ nídìí agbára wọn ní wọn ní vision pé nàìjíríà máa dáa wọn rí in the next fifty years wọn rí bó máa dáa ṣùgbọ́n ìwọ tán ń so lórí lórí ẹ̀ tó dọ́mọ ẹ̀yìn ń bẹ̀ ìwọ ló wá ń ló ń ní vision ló ń The only vision wà positive yeah it's good be positive How fáwọn wèrè mo gbé nàìjíríà sórí ju anybody lọ ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tájọ bẹ̀rẹ̀ kínní á máa yà wọ́n lẹ́nu iṣẹ́ sọ̀rọ̀ sí mo gbé nàìjíríà sórí gan ṣùgbọ́n ah, láti ìgbà tí mo ti mọ̀ pé ègún ló ń da nàìjà mo ti jáwọ́ mi bẹ kó ní kálukú kó dáa fún ọ fúnra rẹ ni kó mọ lé kó dáa fún ọ ní o ẹ ń bá wa rere Jerusalem òun náà jẹ ń bẹ Jerusalem tiẹ̀ ni kó lé Nàìjíríà ni Nàìjíríà jẹ kì í ṣe Jerusalem náà pé wá lè dọ̀là kan change orúkọ ẹ̀ tí mo ṣe ń bẹ̀bẹ̀ pé kán torí wọn bá pé kán tiẹ̀ jí lọ́la kán ní this country is no more Nigeria káti ẹ̀ máa ká bàbá tiẹ̀ tí ì pín change orúkọ yẹn àmọ́ àwọn tó fún wa lórúkọ burúkú yẹn gan kàn change orúkọ yẹn bóyá nǹkan máa yí padà bóyá nǹkan máa yí padà àwọn tó wà ń lo òyìnbó tán ń lo passport green white and green ọ̀rọ̀ mi yé wọn kò síbi tó ń lọ ní ìsìn bó bá ti gbé green white and green síbẹ̀ wọ́n á mú ọ̀sẹ̀ wọ́n á mú wọ́n lè wàá bẹ̀ ọ́ létà o pé má bínú o má ṣe o ṣùgbọ́n ẹ wọ ọ̀rọ̀ tí bàbá wa kí ó gba góòdù sọ́njẹta kò sílùú tí ò ń lọ ní bàbá yẹn wọ́n lọ UK láìpẹ́ adẹ̀rí bí tó ti lọ ṣe ìnáwó dà kó lọ ṣe nìkáì wọ́n pè wọ́n sí nìkáì wọ́n dá wọn dúró torí pé wọ́n mú passport green white and green lọ́wọ́ àti wípé bọ́n ṣe múra wọn náà múra bíi mùsùlùmí wọ́n dá wọn dúró àwọn yòókù sì ń lọ àfìgbà tán tó wá kífẹ́ nìyẹn pé what's your problem kí ló wà ń lu yín tá à ṣe because I'm, the way I'm dressed you use that to address me ṣó ṣó fi hàn ní ojú ẹ pé èèyàn burúkú ni mí ni ẹnìyẹn tó wá bẹ̀ wọ́n ṣùgbọ́n ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ tán kì í sì ṣẹ̀bi ẹni yẹn òfin tán filẹ̀ ni àwọn ìlú báyìí ẹ sì lè ríbi tí nàìjíríà tó ti ní free visa sáwọn ìlú tó dáa àwọn ìlú tí ò dáa ló ní free visa sí ẹ wá ní èèyàn kan sọ fún mi pé kò sí kú lórí wọ́n ní láti fọ nàìjíríà báyìí kan ṣe ọṣẹ àwẹ̀dá fún un orúkọ yẹn náà jó ń fa kínní ìbá ń borúkọ ń jẹ àwọn leaders náà ló bàjẹ́ la ṣe ń sọ wípé wọ́n ní láti change ẹ̀ Because àwọn leaders yìí kò sì sí bí wọ́n ti pọ̀ jù ọwọ́ ti wọ́wọ́ wọ́n ti pọ̀ jù kò sí ọ̀nà àbáyọ láti lé àwọn wèrè yìí kúrò wọ́n kún wọ́n ń kún ṣọ́ṣọ́ sí lójoojúmọ́ ni wọ́n ń pọ̀ sí ni wọ́n ń pọ̀ sí ni torí ẹni tó bá ti wọ sẹ́tìn wọn kò sẹ́ni tó fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ mọ́ wọ́n dẹ̀ ń fìyà wọ́n dẹ̀ ń tẹ àwọn èèyàn rì wọ́n ń tẹ rì tí ẹ̀gbọ́n à ah, ń sọ ayé ìgbà Babangida Babangida ṣe ó bó ṣe wà burúkú tó àwọn èèyàn jẹ wọ́n rí jẹ wọ́n jẹ bùdànù láyé ìgbà Babangida tọ́n fìyà jẹ aráàlú báyìí èèyàn àti ẹ̀ jẹun kẹrẹkẹrẹ kẹrẹkẹrẹ kẹrẹkẹrẹ ẹ every four four years every four four years ìrètí pé kó dáa ó wá ń di àìdámọ́ ọmọ Nàìjíríà lọ́wọ́ ẹ mọ nǹkan kan ẹ mọ̀ kó ti worst o torí inú ẹ̀ lẹ́wàá ẹ mọ̀ pé worst ebi dẹ̀ ń pa àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn ọ̀pọ̀ ń kú ìrònú ó ti dá ìsàn sẹ́lòmíì lára ìrònú ìrònú ìrònú ó ti dá ìsàn sẹ́lòmíì lára olówó gan kérora àbẹ̀yàn ṣiṣẹ́ báyìí wọ́n máa fi ẹ́ ṣakọ́ nàìjíríà ni wọ́n ti mọ̀ pé ó lè fi ṣẹlẹ̀ àákọ̀wé fi ṣẹlẹ̀ ń gba twenty k gan-an wá tẹ́lómi fi thirty k wọ mọ́tò ẹlòmíì ti yòrò tán lórí òrò kì í ṣe pé bóyá kò lówó kò lẹ́ran lára kì í ṣe pé oúnjẹ gan ò yọ lára ẹ̀ ìwọ̀nba oúnjẹ kéékèèké tí ń jẹ ò lè yọ torí nínú fifty kìlómítà tó máa fi délé yóò rìn twenty five ń bẹ́ẹ̀ ni yóò rìn twenty five kìlómítà ń ni yóò ra pure water yóò ra àgbàdo ní season àgbàdo yóò mọ jẹ lọ tí ó fi délé owó tó re jọ sílé káwọn ọmọ ṣáà jẹun míì ti parẹ́ ẹ̀ tán ìmíì ti ní ẹ̀jẹ̀ ríru ìmíì ti ìmíì ti yòrò tán ẹ wọ ẹlòmí báyìí ẹ gbogbo egun mo rántí ìjọ tèmi náà kọ́kọ́ dé lu èrò tí bá lo píktọ ẹ tí bá lo mo rí aga aga báyìí múrí rí àgàgà báyìí ní gbogbo mo ní parí ibi ẹ̀hàn kébílẹ̀ èèyàn tí mo ní parí èmi ní parí ibi ah! mo rí ogógó báyìí gàgàrà bí áńgà tó wọ́n fi aṣọ sí kì sì ṣe kínní kì í sì ṣàìsàn múrí rí àgàgà bẹ́ẹ̀ ni oríwọ̀ ìbùwà nọ́ọ̀sì bẹ́ẹ̀ ni different different àìsàn làwọn èèyàn nọ́ọ̀sì lẹ́gbẹ́ tó bá sì débi báyìí tó bá tiẹ̀ jẹ oúnjẹ tó bá tó kó kàn jẹun kó sùn kó jí kó jẹ oṣù kan péré ó rí yàtọ̀ lára gbogbo tí ń ṣe ọ́ deficiency tó wà lára rẹ gbogbo kankan ń ṣe ọ́ àbò fíìlì kankan ó kàn rí gbogbo ẹ̀ sá lọ torí ó lè má jẹ oúnjẹ yẹn gan ló ṣe ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ kì í ṣe pé à ó fẹ́ lọ repo sí jẹnẹrétọ̀ à jẹnẹrétọ̀ ti bàjẹ́ àbí àkùsẹ́po ibi tó tún lọ iye tó gbé lọ láti inú sáìtì àwọn tí ń gbénú sáìtì ní ìsìn mo kí yín o wọ́n ròyìn iye tó ń gbọ́kadà kẹlòmíì tó dé ibi tí ó ti ti ẹ̀wọ́ mọ́tò lọ ta á ẹ̀yàn ará Kòròdú mo kí o kẹlòmíì tó dé ó níbi kan ń gbé gbogbo ní kò dùn kó tiẹ̀ tó gbé ọ̀kadà àbí márúwá àbí kẹ̀kẹ́ náà tó gbé dé tó fi wá mú ọkọ̀ tí ń lọ Èkó tàbọ́jọ́ta ó ti ná bí three thousand. ní um, bó ní one million tí oṣù ní àárín táìmù tí december tí kérésì àfi dé tá a fi máa wọ ọdún tuntun ọdún ńlá yóò ti wọ yóò ti kú two fifty lọ́wọ́ rẹ̀ yóò bá ṣiṣẹ́ mi kù ẹrù yẹn lásán ẹrù yẹn lásán bíìlì estimation tó máa gbé wá ẹrù yẹn lásán bẹ́ẹ̀ bá sì repo sí jẹnẹrétọ̀ ẹ̀ lè pọ́ǹpù omi ẹrù yẹn lásán ìrora là ń san bíìlì ẹ̀yin náà jẹ́ máa san bíìlì lọ́hùn kán kúkú ṣe sísítẹ́ẹ̀mù yẹn kẹ́yìn náà máa san bíìlì dáadáa ṣùgbọ́n kẹ́ máa gbádùn tẹ̀ bá ń ṣe kí sálárì kí ṣẹ́dẹ̀ wà kó jẹ́ pé wà á o ti ọjọ́ tó bá ń gbowó oṣù wọn bí aláya òsì wọn bí àfi tí ó bá tètè dé tó owó oṣù rẹ̀ ó bá tètè dé à náà ní sanwó oṣù lọ́jọ́ tó ń san àbí bó àbí tó àbí tí ó bá tètè dé wọn sì lẹ́tọ̀ọ́ àti lé ọ ọ bá ti ní kọ́ńtíráàtì báyìí wọn lẹ́tọ̀ọ́ àfi tó bá jẹ́ wípé o ṣe ń tán ni o mọ̀ sí ṣùgbọ́n pé ẹ̀gbọ́n máa lẹ̀ mọ́ à security iṣẹ́ wà níbi torí wọ́n wà nínú constitution wọn wípé o lẹ́tọ̀ọ́ àti ṣiṣẹ́ o ò lè jẹun wọn sì lẹ́tọ̀ọ́ àti lé ọ àfi táwọn kankan bá ṣẹlẹ̀ tí wọn náà mẹ́hẹ̀ láwọn ibì kan ṣùgbọ́n nàìjíríà ẹni tó ní iléeṣẹ́ lè lé ẹni anyhow ó lè lé ẹ ẹ wọ àwọn skul yẹn àwọn skul ńláńlá yẹn bó ti ṣe ń yàn àwọn èèyàn jẹ àwọn skul ńláńlá yẹn àwọn tó ń ṣe tíṣà ń bẹ mo gbọ́ sálárì téèyàn kan gbà big school secondary schools ó ń gba seventy thousand mo lè lò ní seventy thousand ó dẹ̀ ń kọ́ ọmọ ẹ mọ iṣẹ́ táwọn tíṣà máa ń ṣe wọ́n á ṣe curriculum wọ́n á ṣe sheet wọ́n á ṣe kí lorúkọ kinní báyìí eh, weekly sheet wọ́n máa ń ṣiṣẹ́ gan àní mi ò ní way out <laughs> leave the country way out kẹ <laughs> àwọn olórígun ò rí way out ṣé èmi máa wá way out síbẹ̀ èmi way out tèmi lèmi mọ̀ èmi dẹ̀ way out tèmi lò mo kúrò ní nàìjíríà ni ọlọ́run dẹ̀ gbà fún mi oníkálùkù náà ló ní way out ẹ̀ ọlọ́run bá ti ní kò ní ìdí kí wọ́n kúrò ọlọ́run máa pèsè way out àdúrà náà gbà lọ́jọ́ kan kì í ṣe pàdúrà ò gbà o àdúrà ń gbà o ṣùgbọ́n ẹlòmíì àdúrà ẹ ti gbà tí ó mọ̀ àdúrà ẹ ti gbà tí pẹ́ tán confuse ẹ̀ lọ́jọ́ kẹ́ni bọ̀dí wọ́n ló ní láìfẹ́ lọ church kó lọ sin ọlọ́run bẹ́ẹ̀ má lọ sin pásítọ̀ ẹ má lọ sin àáfàá kankan ọlọ́run ni kó lọ sìn kó dẹ̀ máa ka ọ̀rọ̀ ọlọ́run má jẹ́ kán discourage ẹ ìmí ṣọ́ọ̀ṣì náà ti discourage ẹ lòmíì church má fẹ́ nìyẹn má ṣe kinní kan tó dẹ̀ jẹ́ pé tó máa fẹ́ táyé ẹ máa fi dá nìyẹn. èyí tó fẹ́ náà tán bẹ́ẹ̀ ríran sí kò síbi tó lọ wòlíì méje ló bọ́ wò ó dáa wòlíì kejì ó dáa wòlíì kẹta ibi tí ṣòro kékeré lè wárí o ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ẹ bá ti ṣe ọ̀nà clear wòlíì kẹrin ó dáa wòlíì karùn-ún ó tún gbọ́dọ̀ àwọn aláàfáà lọ àáfáà tí ìró òrùn Ah, wọ́n tún bọ̀ tẹ̀yàn rìn ó dáa ó ó tún gbọ́dọ̀ àwọn onífá lọ àwọn náà tún bọ̀ wọ kínní wọ́n tún ah ah náà dáa ọkọ rẹ nu ọkọ rẹ nu o ọkọ rẹ nu o ọkọ rẹ nu o o wo gbogbo ilé ayé ọlọ́run mọ̀ báyìí ah, ǹjọ́ ò jẹ́ kéèyàn kankan distract ẹ bí gbogbo òran bá ń sẹni gbogbo òran gbogbo àlákàlà tó o ti lá tí bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ní ṣe ń sẹ só yẹ kó o ti wà ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ o mọ́ jẹ́ kéèyàn kan distract ẹ o àmọ́ gbélé ayé ilé ayé ìwọ lọ́lọ́run dà fún ẹlòmíì náà ń gbé tiẹ̀ mọ́ ṣe débi pé o ti wá mọ́ jẹ̀ka àbámọ̀ pé báwo ló ṣe wá gbé tiẹ̀ yìí gbé kó gbégbèsè tó wù ọ́ nípa ìfẹ́ Ọlọ́run kì yóò sí nǹkan kò bá lọ where is the money to fuel generator we are talking of food nepa sef is doing their own the bill is unbearable expect it you are using prepaid except you are using if you are using prepaid meter it is well ẹ mo mọ̀ pé complain complain yìí kọ́ ni way out èèyàn títa ríro làákọlà tí ó bá sì woyin tí ó joyin inú àpárá kò ní wẹnu akémùmọ àwọn kan nínú wa ń bì tàjọmọ tàjọmọ sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ti náwó náwó lórí travelling wọ́n dẹ̀ sì ń ná wọ́n dẹ̀ sì ń gbégbèsè tó dẹ̀ máa yọrí sí rẹ̀ ọjọ́ tó bá ti yọrí sí rẹ̀ náà wọ́n ó bùn yín gbọ́n bí mo nìkan lè mọ́ dárúkọ wọn ni àìmọye wọn náà bí ìtọ́ ẹgbẹ́ míì visa gan ó ti gbàgbé wọ́n wọ́n pàpà ránṣẹ́ sí láti Canada ó ti wà ní Canada sí without light for over two years ẹ wò ṣe ṣe ráwọn nǹkan ọ̀bọ kan wà tó fi ń lọ yín Nàìjíríà tó jẹ́ wípé àwọn nǹkan ọ̀sìn gan àwọn nǹkan ọ̀sìn wọ́n mọ ráìtì wọn ń bì ológbò ló ṣàpọ̀jù ń lò yìí ológbò lógbò ológbò ló ṣàkọjù ó lè fún ní ẹni tó bá fún lẹ́ni tí ń jẹ yamayama wọ́n dẹ̀ neat ó lè rí gbẹ wọ́n lẹ̀ ológbò ló ṣàkọjù o ológbò bíi sísanra wọn ń ṣe ológbò ìyá àgbà ẹran dídín wọn kò sí ológbò ìyá àgbà ń bí o <laughs> ológbò tó wà bí gan-an kó dúdú jù bẹ́ẹ̀ lọ á wù ẹ́ o ò ní bẹ̀rù irú elétò ọmọ rí ní agbègbè yìí o tí mo gun rí páànù tójú ojú nìkan lórí tí ó tanná sí ah, i bind you i tọ́ ti mọ bind and cast a máa wọ̀ ọ́n bí ológbò yẹn á máa wọ̀ ẹni pé kí ló ṣe máa ọmọ bind ẹ̀ tó yẹ pé bóun wa mọ́tò lọ gan wọ́n máa stroke kọjá wájú ẹ̀ àtúnjùdì sí ẹ̀ à ilé ayé ìgbésí ayé tí ẹranko ń gbé ń bí wọ́n á ti kọ́ wẹ̀ síbẹ̀ o ò gbọ́dọ̀ pa ẹranko kankan bí wọ́n mọ̀ rí wọn tán mọ̀ fò kọjá o gbogbo road signs o ò tó bẹ́ẹ̀ kọ́ pa wọ́n ọ̀pọ̀ ẹranko àìmọye antelope àìmọye antelope àìmọye kìíní bíbà ọjọ́ wo ni lion kan rìn majestically kò jìnnà sí city mi lion ó rìn kò dẹ̀ ṣèyàn kankan léṣe wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ dá padà ìgbésí ayé tí ẹranko ń gbé lásán ah wọ́n fìyà jẹ Nigerians wọ́n fìyà jẹ Nigerians is really really bad so lèmi ṣe ń gbà wá níyànjú ọ̀nà tèmi mọ́ ni ẹlòmíì lè ní ọ̀nà mi o platform pọ̀ rẹpẹtẹ àwọn kan máa sọ fún yín pé ẹ mọ̀ wulẹ̀ ẹ mọ̀ gbogbo èèyàn ló fẹ́ jápa ẹ má jápa àwọn dẹ̀ ń lo òyìnbó òótọ́ wà ní ọ̀rọ̀ tiwọn náà o ṣùgbọ́n ìwọ tó bá ti bá kádà rẹ̀ mú tó bá ti sọ fún ẹ pé kó ọmọ wà jókòó lé bí nìkan kọ́ ló ti gbọ́rọ̀ o ọgbọ̀n ń bomi iná kí la kí la tiẹ̀ bá dé gbogbo ilé ìtànsọ àwọn iléeṣẹ́ tó kúrò nàìjíríà táwọn iléeṣẹ́ fi ń kúrò àwọn iléeṣẹ́ tó ti lò fifty one years ọmọ ọdún mélòó ni ìwọ o ọmọ ọdún mélòó ni ọ àní bó o bá tiẹ̀ wá jókòó bíi sí é jáde kó o wò yẹ ọ́ rí àtàn fi jẹyìn gbólóòtó mọ̀túnmọ̀ tá à ń sọ sí é jáde àní ọwá jókòó bí àní ọjà pa sí é jáde hmm. kò sì sí bó dé ṣọ́ọ̀ṣì ní ìsìn lára àwọn testimony ńláńlá mo gba visa wà ń lára àwọn testimony ńláńláńlá ń sìn lára àwọn prayer ńláńlá ọkọ̀lé ọ̀ra mọ́tò ọ̀rọ̀ ìlú èbò ọgbà visa ara àwọn prayer ńláńlá nù ara àwọn èèyàn tó máa pariwo àbọ̀jọ́ tó bá ti ṣe service tán ní kẹ́ ẹ mú kíní ní kẹ́ mú passport yín wá ọ̀ra àwọn èèyàn mọ́ ju à wọ́n wá ń fi ṣe <laughs> kí ló fi ń ṣeré bí orí èdè investment ni travelling sí o invest sínú ẹ̀ tí wọ́n bá ní investment wọ́n lọ kówó rẹ fún ẹni tí ó gbọ́ o ẹni tí ò dé Benin Republic rí tí ń pọnnu Canada fún ọ wọ́n gbà ọ wọ́n tún fi ọ ṣe yẹ̀yẹ́ kò ní gbé nọ́mbà rẹ mọ́ kò sì sí tó ṣe fún èyí tán ní èyí tán rí mú gan àwọn ọjọ́ pín owó pẹ̀lú àwọn ọlọ́pàá kan ni police station náà ló tún wá mú lọ níbi tọ́lọ́pàá tó jẹ́ partner rẹ̀ tán ti jọ pín owó òwò àròpọ̀lọpàá ó mú yóò mú pamọ́ wọn ń dájẹ́ owó rẹ ọba ló kó ten million pamọ́ fẹ́ lọ fi ṣe ìmí ìsìrè kì í sì ṣe pópó yẹn pamọ́ ní kínní nítere èjìtere ní oní five hundred ó ń gán òun mọ̀gbà tó ná fourteen million tán gbàgbàgbàgbà tó ṣèṣirò gbogbo ẹ̀ lórí pé ah òun níye báyìí jáde lọ́wọ́ òun náà ti gbá òun báyìí náà ti gbọ́ òun. kò sádùúrà nù pé ọlọ́mọ jẹ̀ kan gbá o ìwọ ló ní gọ́ra rẹ o ọlọ́mọ sì ti gbàdúrà rẹ ìwọ náà níṣẹ́ ṣe tẹ̀ra mọ́ ọlọ́run ràn lọ́wọ́ gbogbo ọ̀nà àbáyọ kọlọ́run foníkálukú wa bẹ́ẹ̀ bá ti sùn fàlà rẹ̀ hàn yín o mọ́dà bọ́bì lóhùn o ọlọ́run ó fi hàn ọ̀nà o ní tí bọ́bì sọ yẹn ni ṣe o gbogbo èèyàn kan ni mò ń bá wí o òjò bó ṣe jẹ́ oníyànsí ọlọ́bẹ̀ sí àwa tá a fẹjọ́ náà a kó àìbínú ẹ̀yin lórí ètò bẹ́ẹ̀ bá rí fídíò yìí ẹ bá pín àmọ́ sí ọwọ́ Facebook wọ́n kàn ń ṣe rádaràda ni wọn ò jẹ́ káwọn èèyàn wá rí fídíò wa mọ́ ṣùgbọ́n àmọ́ sí ti a ọbẹ̀ níbẹ̀ so a sì mọ bẹ ọ̀nà bẹ́ẹ̀ sì ni àwa láàmọ̀ wá ẹ̀yin náà láàmọ̀ rí àní eh, wárawá tí o a sọdún yìí a tún ṣe mí láti Ọlọ́run eh, ipò tí ẹ wá wà lọ́dún ìkọlẹ̀ ẹ wà ní nẹ́síà o bá sì ń sọ̀rọ̀ pé ipò yẹn ẹ ní dínkù ẹ mọ̀ lé àlékún owó àlékún ọmọ àlékún àlàáfíà àlékún àìkúbálẹ̀ ọrọ̀ eh, àlékún oríire àlékún ibi gíga wọn wá tí yóò ní bàjẹ́ kí téèyàn kan tó dáa o ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra lọ lóhùn ó fàdúrà yìí sí joshua ọlájídé gbogbo ẹni bá mi ṣètò lẹ́nu mo dúpẹ́ bàbá mi dáadáa my brother there should be revolution right from the local government level if not forget it it was part of the system bẹ́ẹ̀ ni wọ́n ṣetán revolution nigeria sir wọ́n ṣetán revolution ẹ̀rù ń ba everybody then wọ́n ti ní ọ̀nà àbáyọ gbogbo most ìyáálé ilé baálé ilé nísìn most family kò fẹ́ẹ̀ sí family tí ò sí yahoo boy ẹyọ kan kò sẹ́ẹ̀ kò fẹ́ẹ̀ sí fámìlì tí ò níyàwó boy nísìn torí ibi tán dà wọn ọmọ sí nìyẹn so wọ́n ti wá ọ̀nà àbáyọ fáwọn boys wọ́n ti wọ́nà àbáyọ fún wọn àwọn tí yà ò jẹ tí òun mọ owó nìkan nípa àwọn èèyàn náà wọn kí àná a sọ náà ni many people care bá a ṣe máa sọ náà rèé ibi tá a máa sọ sí náà lélẹ̀ so revolution rèé ó máa ń bá ó máa ń mú ẹ̀mí lọ ó máa ń mú tàjẹ̀ sílẹ̀ wá nígbà míì ṣùgbọ́n Nigerians ò rẹ́dì tá ń fẹ́ kú bóyá ìsèmi náà ni mo ṣe tán ṣùgbọ́n nínú bẹ́ẹ̀ náà àwọn wèrè yìí náà ti ń ráwọn èèyàn tán ń pa tán fi tán ń tẹ̀jẹ̀ wọn lẹ̀ torí Nàìjíríà náà ń tèmi o níbi tèmi mọ́ o wọ́n ta ẹ̀jẹ̀ lẹ̀ Nàìjíríà gan so àwọn nǹkan tí ó ń jà lòdì sí Nàìjíríà gan pọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ojoojúmọ́ lógùn state àtàwọn bòmíì lọ́lọ́pàá ń mú àwọn tó ń fi èèyàn ṣoògùn owó pàápàá jùlọ lógùn state yẹn almost every day in the news lọ́lọ́pàá mú wọn náà ṣokéèsì wọn wọ́n bórí wọ́n bórí èèyàn lọ́wọ́ ilé wọ́n bá pa èèyàn lọ́wọ́ ilé ilé ń ṣe bí wèrè ṣùgbọ́n wọ́n bá wọn nǹkan lọ́wọ́ àtàwọn mọ́tò ilé ń ṣe bí kinní kan wọ́n ti lo ilé yìí ọjọ́ wo ni lady kan jájà tó jókòó tó ń pariwo pé àwọn ṣẹ̀ lu ọmọ yìí ni wọ́n ṣẹ̀ lu ọmọ yìí ni tí nàìjíríà dà nìyẹn tó wọ pátá báyìí ọ̀rẹ́ mi kan sẹ́ǹdẹ̀ sí mi mi ò kàn lo torí bí fídíò ẹ̀ ṣe rí ni mi ò ṣe lò ó wọ́n ti lo ilé wọ́n ṣe lò ó ní o ta ló mọ̀ o wọ́n ṣe ń lò wọ́n káàkiri nìyẹn ní fi ń wá agbára nàìjíríà nìyẹn sẹ́ni tán bá ti lò gbòm gbòm ẹlòmíì gbogbo lílò rẹ̀ náà kò kọjá ìlú tó wà tí ò jẹ́ kí nǹkan ṣe fẹ́ lómi nìyẹn wo mọ́tọ́ ti fi kà wọ́n mọ́ yẹn a sì ti gbọ́ páwọn obìnrin náà ti yarí nísìn wọ́n láwọn náà fẹ́ mọ́ lu ọkùnrin nàìjíríà wọ́n ní most yahoo yahoo pé ọkùnrin ni wọ́n pé wọ́n máa ń lo obìnrin wọ́n máa ń lo girlfriend wọn àwọn obìnrin náà ti yarí nísìn wọ́n láwọn gan fẹ́ mọ́ lo àwọn ọkùnrin wọ́n dẹ̀ serious láwọn ọmọ yẹn wọ́n serious wọ́n dájú tóbìnrin bá sì ti tọ́kọ bá ní kọkùnrin tọ́yìn tò kóbìnrin tọ́yìn tò àwọn èèyàn kan lomi lẹ́sẹ̀ ju lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ táwọn obìnrin bá yarí tán táwọn náà tún bẹ̀rẹ̀ ọjọ́ kan làwọn ti ọkùnrin bẹ̀rẹ̀ o tán lo àwọn gẹfrẹǹdì wọn ọjọ́ táwọn gẹfrẹǹdì yẹn náà bá bẹ̀rẹ̀ tán lo àwọn ọkùnrin yóò le o as an architect hnd holder can i get good job advise me thank you sir you can get good job kò síbi tẹ́tí get good job as a, as a matter of fact nílùú òyìnbó ẹ̀ ní ìdí gbogbo kìíní yẹn torí most schools tó jẹ́ hnd schools few universities ni wọ́n recognize lè lè convert kìíní yín sí but degree àwọn ò kì í fi school ṣe tó bá ṣàtiwà recognize in Nigeria degree yẹn ló convert then most you most most of you ẹ máa gbìyànjú àwọn wẹ́bsáìtì wọn kẹ́yìn náà tiẹ̀ máa wáṣẹ́ síbẹ̀ máa post nǹkan kan lẹ́nujọ́ mẹ́ta wọ́n post kìíní wọ́n send ẹ̀ sí mi bóyá máa post ẹ̀ sórí kìíní dandan kọ́ ni kó lo agent dandan kọ́ ni even kó má ti ṣetán kó má ti lò ó lọ́wọ́ wá iṣẹ́ síbẹ̀ fúnra rẹ̀ àmọ́ iye iṣẹ́ èèyàn kan ó ríṣẹ́ as receptionist ní UK wọ́n dẹ̀ ti wọ́n ti convince ẹ̀ wípé láyéláyé báwọn ṣe máa gba receptionist láti nàìjíríà àìmọye àwọn èèyàn ń wáṣẹ́ àwọn èèyàn dẹ̀ sì ń wáṣẹ́ ń bẹ̀yẹn náà bẹ́ẹ̀ condition táwọn èèyàn fi ń wáṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ó dẹ̀ apply ìgbà tó dẹ̀ máa fún CSO àbí kí náà ń pè CSO náà ni wọn kọ receptionist wọn kàn sọ pé health coordinator coordination coordinator náà fún gbà tó dọ̀hún òun gan ló mọ̀ pé receptionist lòun wọ́n dẹ̀ fún ní kíní ẹ̀ nígbà tó lọ tó gba ìwé iṣẹ́ nàìjíríà ló wà tó fi ríṣẹ́ as receptionist kì í ṣe wàsá máa post testimony yẹn ó fi website yẹn síbẹ̀ so ẹ̀yin náà máa gbìyànjú àwọn kíní kò dẹ̀ lálówó lọ nígbà tó dẹ̀ ti gba CSO ẹ̀ tó ti apply wọ́n dẹ̀ fún CSO nígbà tó dẹ̀ ti gbà ó dẹ̀ ya sáré yá lọ fi apply ní kíní ó bá ti gba CSO sọ́wọ́. So, seventy percent ti wàhálà traveling ó ti kúrò lórí ẹ̀. ìtànsán ìmọ́lẹ̀ wà wípé tó o bá kó gbogbo òwe ẹ̀ yòókù jọ tó lọ apply with the CSO tán dẹ̀ wò ó pé iléeṣẹ́ kan ló fún ẹ nílùú àwọn seventy percent èmi ò pè hundred fún yín o àbí ká ní sixty five percent lọ fọkàn balẹ̀ tó o ní di agent kan so advice mo ní fún yín nìyẹn o gbogbo degree àbí hnd àbí award tẹ bá ní ẹ máa fi wá iṣẹ́ láwọn website kò sí èèyàn ìbéèyàn àwa tá à ń lọ káàkiri wá website fún yín náà iṣẹ́ la fi ṣe you can always do it cso nìtumọ̀ acronym ni mo ti gbàgbé kíní ẹ̀ tán máa ń pè é full kíní ẹ̀bẹ̀ tumo ẹ̀ ni wípé is a sleep tẹ máa mú dání tẹ bí ìgbà tí wọ́n ti fún yín níṣẹ́ pé yes ẹ ti gba bí sponsorship kínní wípé àwọn ti fún yín níṣẹ́ o so tẹ́ḿbàsì bá ti rí yẹn pẹ̀lú àwọn other document yín àti visa kínní tẹ́ ti san ìfọ̀kànbalẹ̀ wà so kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin tèmi oníyànsí ọlọ́bẹ̀ sí àwọn tá a fẹ́ jẹ́ náà pọ̀ ìbínú ẹ bá ń pè kínní ẹ bá ń tẹ ṣé àkókalẹ̀ kò kàkó mo ráwọn ọ̀yá mi kan tán dá sí ètò bóyá ń bínú sí àníyàn àwọn n fẹ́ dárúkọ wọn <laughs> ṣùgbọ́n àmọ̀ ojú ara wa ń bẹ̀ náà ẹ ṣe wo ẹ̀yin tẹ́ bá ń dá sétò olúwàfẹ́mi albert rachel adérónkẹ́ wọ́n dá sí dáadáa yàwá ayétúndé ìfẹ́dayọ̀ wọ́n dá sí dáadáyọ̀ yàwá olúwatóyànjẹ abúlù wọ́n dá sí dáadáa ẹ̀ẹ́ joshua ọlájídé ẹ ṣé o eh, bàbá wa eh, tèmilolúwa alimat ti amiyu god bless you tátún ní facebook ti gbé orúkọ yín lọ o ó dà àwọn tí mo rí nù thank you so much a tún ṣe program some other time god bless you and i love you. <laughs>